kò sẹ́rù ọmọdé àtàrí àjọ. kò sẹ́rù ọmọdé. kò sẹ́rù ọmọdé. rere ni a ṣe rere ni a ṣe ká má bàálù jẹ́ ìlú kòkòrò ń kó bá ní. rere ni a ṣe rere ni a ṣe ká má bàálù jẹ́ ojú kòkòrò ń kó bá ní. àní rere ni ká ṣe rere ni a ṣe ká má bàálù jẹ́ ojú kòkòrò ń kó bá ní. rere ni a ṣe rere ni a ṣe ká má bàálù jẹ́ ojú kòkòrò ń kó bá ní tawani tawani tawani tawani tawani tawani. bí ọba bí ọba là ń ṣe lọ́lájì. bí ọba bí ọba là ń ṣe lọ́lájì. ayé ọba dùn jẹ lọ́lájì. bí ọba bí ọba là ń ṣe lọ́lájì. mọ́láyé ọba dùn jẹ lọ́lájì. bí ọba bí ọba là ń ṣe lọ́lájì. ayé ọlọ́. ẹrẹ̀dẹ̀ ẹrẹ̀dẹ̀ láwù ayé ilé láwù ẹ̀rẹ̀bẹ̀ yáwù owó olè là ń lò a ò mọ fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù owó olè là ń lò a ò mọ fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù. kábíyèsí o kádé pẹ́ lórí o ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o. àfiyèsí olúwa mi o kádé pẹ́ lórí o. kábíyèsí kí n yó o. ẹ kú òde o ẹ káàbọ̀ kábíyèsí o kábíyèsí o. wọ́n ní ẹ máa gbádùn ayé yín àárẹ̀ ò ní ṣe yín o. ẹ ǹlẹ́ o. òwe ah! kábíyèsí o. ẹ ṣeun ẹ dàgbà.

pa o. ìyá wa o. pa ni. a máa pe ọmọ ọba dúró lọkọrọ dúdú lẹ́gbọ̀n pupa làbúrò kújọ méjì. tẹ̀tẹ̀ yìí ni mo fẹ́ bọ̀ lọ́nà oko òun ni mo wá ní kí n wá gbé fún yín. ọ̀ka wọn náà rọ ọmọ rere o wọn náà dàgbà. Ah, bí ẹni pé o ti mọ̀ pé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ló wù mí jẹ tẹ̀tẹ̀ òpópó ah tẹ̀tẹ̀ òpópó pọ̀nbọ̀. ngbà ah àgbàdo nù ah bọ́ bá ti tán. ẹ ṣé ìyá wa. kọ́ ọ má pèrè wá. a o ó dá. ọpẹ́. ẹ o. o. Oh. ó mọ̀ ń jẹ́. mo fẹ́ rán sáwọn aráàlú àlùmọ́nì mi o ara ò lè bí. kiri lọlọgọjí ẹnìkan ìbá kùnrin ẹyẹ lórí ìtẹ́. kí wọ́n ṣọ́ra. pé. torí àwọn atúrọ̀ tàbí èlùbọ́ wọ́n fẹ́ wá o. àwọn atúrọ̀ tàbí èlùbọ́ kan bọ̀ nílùú àlùmọ́nì. ẹ má gbà wọ́n láyè. ẹ ká má jẹ́ wọlé sí alára. bẹ̀rẹ̀ sí ní kan omi ó wá lọ tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. bí omi ó tẹ̀yìn wọ ìgbín lẹ́nu bá bá wọlé èèwọ̀. ẹ má jẹ́ kó omi tẹ̀yìn wọ ìgbín lẹ́nu ẹ má gbà wọ́n láyé o. <sighs> omi ò gbọ́dọ̀ tẹ̀yìn wọ ìgbín lẹ́nu èèwọ̀. àṣẹ òrìṣà lẹ́nu mi ò àṣẹ òrìṣà lẹ́nu mi o èyí tí mo bá wí lòrìṣà òkè àgbà o àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi o. Ah! òrìṣà àlùmọ́nì. Hey! Hey! òrìṣà àlùmọ́nì ah, ah, òrìṣà àlùmọ́nì ilé alákẹ́ ìgbóná ilé ìgbín ìgbóná atana àlùmọ́nì tọ́misọ́nà tọ́misọ́ àlùmọ́nì. bẹ́ẹ̀ ni kábíyèsí ìlú àlùmọ́nì ìlú ọ̀hún jẹ́ kódà òun nìkan là bàtà rẹ̀ ta kété bí ẹni tí ò bódò tán nígbà tí mo ṣèwádìí síwá sẹ́yìn mo rí wípé ènìyàn níṣaláì ní nǹkan kó máa sọ wípé èmi ni kábíyèsí ẹ má jẹ ìtọ̀hún wọn lépo pupa. epo pupa. bẹ́ẹ̀ ni. epo. epo. epo yìí ni wọ́n ní tó fi ń jó jàgí ní yòdò ẹ̀yin ẹ̀yin ìyá gbogbo. kábíyèsí. àbó rí pé ẹ̀dẹ̀ lọ̀rọ̀ Elédùmarè. Eh? Eh, epo pupa táwọn míì ń wá táwọn olówó ń wá mm-hmm. tí ò fún wọn àbí mm-hmm. olówó tì sílùú lásánlásán tí ò mọ̀ mm-hmm. wúlò rẹ̀. kàdéfì. ìyá gbogbo. kábíyèsí. kí ni ìwọ gbà lérò pé ká ṣe. gbà lérò bíi ti báwo kábíyèsí. Uh èmi mà ti ń gbé gbèsè mo ti ń ṣèwádìí àwọn kan tó fẹ́ràn ìjẹkújẹ nílùú. ìjẹkújẹ ìjẹkújẹ sì ń bẹ ní àyín ẹ jẹ́ kí a fún wọn ní ìjẹkújẹ kí wọ́n ó lè ta ọmọ ìyá wọn sóko ẹrú ẹ jẹ́ kí wọ́n ó jẹ kí wọ́n ó mu kí wọ́n ó tó bì í bẹ́ẹ̀ hmm. àbí kábíyèsí. ẹ̀yin dákun ìyá gbogbo Oh. ìgbésẹ̀ wo ló rò pa lè gbé tí ò fi ya kankan torí ọ̀rọ̀ kó pupa kò sí fi sáwádà o àti pé nílùú wa yìí a ní tá a fi kú pupa ṣe jáǹtì rẹ́rẹ́ ni o. ẹ máa wòran tí yín láìpẹ́ láì jìnnà ẹ búrò. ìyá gbogbo. ẹ ṣe ẹ ṣe ayé mọ̀ ti ń fi kíní ìbò mi òṣùpá tó kọjá mà la lọ sí ìgbéyàwó akẹ́kọ̀ọ́ mi gbogbo alájọ débẹ̀ tájọ ṣe àjọyọ̀ ìyìn jẹ́ àṣe kíní pápápá bí olè wúre. lágùnjù mọ kánjú àìkánjú tìlú ọ̀rán torí gbàrí o tó ṣe lọ́bẹ̀ àsìkò péréte náà ló kù o ṣé ìwọ̀fà ó parí ẹ̀fà tẹ́rù òwà dòmìnira jẹ́ kí n sì lù díẹ̀ ìgbà mélòó ló kù tí òrìṣà àlùmọ́nì ò fi fi mí lẹ̀ tí wọ́n wà á bọ́ sákàtà rẹ̀. ìgbà yẹn wọ́n gbìyìn wa lásìkò ẹ̀yìn kí á fi ènìdísà ká fi ọ̀la wá pọ́npọ́n ká tó wá fi ọ̀túnla ká fi dáná sí tísà ìjò ọjọ́ ọ̀la tó rí jọ ń pa. jẹ́ kémi náà jẹ́wọ́ pọ́kùnrin lèmi náà bá a tẹ̀ tí ìfẹ́ra wa sílé jíǹjẹ́ bá wo lẹ́ǹkan. Ah, ah. lágbójú tó o sì mèwọ̀ tí ń bẹ́ǹdì rẹ̀ ó kàn sọ̀rọ̀ ìwọ náà ni kí ni ti ń pẹ́ jù. kò pẹ́ jù mo jẹ́ àfi wàdùwàdù rẹ̀ dá lórí ikọ̀ tóró lè bẹ́ni lọ́wọ́ bẹ́ni ní gbogbo ara. ó dà tó bá ní kò pẹ́ jù ẹ̀yìn màrà dúró. Ah, ah, lágùnjú dúró dè mí òun tiẹ̀ rí òróró ṣẹ̀ dè mí díẹ̀. bá mi ẹ ti dáhùn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta mo wá fẹ́ bí yín. bí mi. ó dà ṣé ìdílé wa nìkan ní òrìṣà àlùmọ́ọ́nì tí lè yan ìrìjú ni àbí ṣó lè lọ síbòmíì. ah ibi tó bá wù ú ló lè yà sí i torí pé òsánú afẹ́fẹ́ ni hmm. ṣé wọn náà sì mọ̀ wípé afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ́ bàgé oko lára. bẹ́ẹ̀ ni. ìdílé tí. Uh eh, ìdílé tí omidan bẹ̀ tó bá jẹ́ olóòótọ́ oníwà tútù tí òun ṣalágàbàgebè tàbí ká máa fi gbá kan bọ̀ kan nú ní sábà máa yà sí. omidan tí ó bá sì ń bá lò kò gbọ́dọ̀ mọkùnrin lásìkò náà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìlú àti àwọn èèyàn rẹ̀ títí dójú ikú Eh, bóyá gbogbo àwọn nǹkan tí òòṣà rímọ ẹ lára rèé tó fi á kalẹ̀ sẹ́ẹ̀dẹ̀ mi. ẹ ṣe báyìí. ọ̀kàrè ọ̀kàrè o. àmọ́ bá mi tí n bá wá fẹ́ relé ọkọ ńkọ́. òrìṣà yọ̀mọ́ fa jódìgbà náà náà ṣùgbọ́n o gbọ́dọ̀ wà ní mímọ́ o bàbá mi ọmọ ọgbà ni mí mi ò gbọ́dọ̀ ṣíṣú yọ. ó káre ọmọ agbọ́sẹ́sẹ́ fáyalé ọmọ agbọ́fátì bíi tìran. ọmọ àtìgbàlẹ̀ wá dáhùn sí fa. ọmọ agbẹ́ǹkùlé mọ iye odò tó kù yóò dáa fún ọ. àṣẹ. ọmọ ọwọ́ ẹ̀ kú lójú ọwọ́. àṣẹ. ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. àṣẹ. ọmọ ìtọ́wọ́ oníkọlà kú bẹ́ẹ̀ lọ́mọ ò gbọ́dọ̀ jábọ́ lọ́wọ́ alákẹ́dùn. Mm ẹ ò ní kú mọ́ lọ́wọ́ o ó tomi ojú mi lọ ọ̀káre ọ̀káre. ọkọ tàbí kọ́kọ́ roko lẹ́yìn ìbà o adé tàbí kọ́kọ́. ọwọ́ tá a fi kọ́kọ́ gbálẹ̀lẹ̀ ibà o. ọkọ́ tá a fi kọ́kọ́ jù kolẹ̀ ibà o. ajá tá a fi kọ́kọ́ jù kolẹ̀. sálàáfíà lábàáyín o. alágbé ti ń fowó ṣeré. Hmm. bẹ́ẹ̀ni ìlú ọba tọwọ́bọlá hmm. níbi tí jòyè bẹ́ẹ̀ ti jọba bòmí lọ. àkíkà. ọgbẹ́ ewu odò láì fọ́nra bomi. olóyè tún wà ń bí ó wà. ó wà ó wà. ẹ dákun mo fẹ́ bí n béèrè kan. èmi lè rè ọ̀tún. ẹ ẹ ẹ ṣeun ẹ jọ̀ọ́ ṣé lẹ́dùnmọ̀rẹ̀ ní ni àbí gbàkejì lẹ́dùnmọ̀rẹ̀ lẹ́ ṣe. Hmm. ọ̀tún ajagajigi. kàbíyèsí o. a lè pé bẹ́ẹ̀ ni a sì tún lè pé bẹ́ẹ̀ kọ́ torí tí ò bá ti sí elédùnmarè níkàlẹ̀ ẹ tá a bá perú mi náà lélédùnmarè àti ìjà yòpa. Ah, ah! mo wí náà háwù ah, torí gbogbo ìgbádùn tẹ́ ń gbà yìí ah, kábíyèsí n ò rẹ́ nìkan kan tó lè gbádùn báyìí láyé n ò rírí kódà lọ́rùn gan n ò rò pé nìkan kan wà tó tún lè gbádùn gbà yìí bẹ́ẹ̀ ni ah, kábíyèsí ẹ dákun kí ni tẹ́ ẹ wá pè mí fún gan-an ẹ sọ pé ẹ fẹ́ rí mi fún ẹ jẹ́ mọ̀ kì í ṣe nǹkan tó nira náà eh, eh. nǹkan bíntín ni eh. epo ni epo pupa ọ̀dọ̀ yín hmm. epo pupa àti àwọn nǹkan mèremère díẹ̀díẹ̀ pẹ̀lú ẹ̀. epo pupa. bẹ́ẹ̀ni ah, wo ọ̀tún kọ̀ wá lọ́fẹ̀ẹ́ o yóò ní tó bá dé o ó ba fi lè ṣọ̀nà ẹ̀ tí mo fi lè ń wọlé sí ìlú àlùmọ́nì tí mò ń kó epo bẹ̀ jáde bó ṣe wù mí wọ́n tọ́jú rẹ wọ́n fún ọ lówó ọ̀pọ̀lọpọ̀ ọlá ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọ́n fún ọ nílẹ̀ jantirẹrẹ wọ́n kọ́lé fún ọ gbogbo ìgbà tó bá ti wù ọ́ ló máa wọlé sí àyìn tó bùn jáde kódà èèyàn nìkan kọ́ àrọ́mọdọ́mọ rẹ wọn ò tún tó ṣì mọ́ wọ́n tún wá sọ ọ́ di kan nínú òpómúlérò ìlú ọ̀làjú bí. kábíyèsí èyí ò lè díẹ̀ o. èwe ní èlé ń bẹ ẹbẹ ń bá mọ ìwúrà láàtà fún. nígbà tí ní ọlọ́wọ́ ẹ̀bùn nù yìí hmm. àwọn kan ń bẹ tó jẹ́ pé lù ti ń bá lù ní gbọ́dọ̀ jò sí hmm. ẹ fọkàn balẹ̀ <laughs> ẹ gbórin ayọ̀ láìpẹ́. Ah, <laughs> ọtún a eh. jẹ́ pé àwọn tí wọ́n ṣàlámí tí wọ́n fi níwọ̀ ló tọ́ sọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n ò sì sọ wọ́n ti wọ́n rí ọjà. <laughs> kábíyèsí àwọn kan lọ sọ̀rọ̀ mi fún yín lẹ́yìn. ẹ mẹ́nu kù mẹ́. Ah! Eh, ayé mọ̀lẹ́ o hmm. ọlọ́mọjọ wa ayé ọtí à. ẹ wá bẹ̀rẹ̀ ìpele kejì àlejò rẹ tó níṣó ní yàrá àlejò tún lọ jẹ kó o tún mu tó bá wá ṣetán tó dalẹ́ tó fẹ́ sùn wọn ni kí fún ọ ní nǹkan àlejò méjì. Ah, kábíyèsí hmm. ẹ dákun ò ńgbà mo dé wọ́n ti kọ́kọ́ ṣe ń lálejò hmm. èwo tó wà ní nǹkan àlejò méjì tí ẹ tó ń sọ. àbágbà tó ra. kábíyèsí o eh. kábíyèsí o ẹ mú un tán eh. ẹ mú mi tán. mo rí ọjà a jẹ́ pé wọ́n bà ọ́ jẹ́ yá yín nù. Ah! torí ń ṣe ló dàbí ẹni pé ọ̀dọ̀ wa ń bí lélẹ́dùnmarè mọ̀ọ́mọ̀ ṣe é sí pọ̀ bá rí wọn láwọn omidan mi wọ́n máa ń ṣèyàn ká mi ká mi mú mi mú mi bẹ́ẹ̀ ni ó ṣe máa ń ṣe. kábíyèsí ẹ gbúrọ́ mo rí nǹkan lẹ́nu lóró táwọn dẹ́nu bíòde. èrè nǹkan kan. Ah! <laughs> ẹ ṣe kábíyèsí ẹ gbọ́dọ̀ kábíyèsí. ajagajigi. kábíyèsí o kábíyèsí o. èso yàrá gbà. Ah! Eh, ọlọ́run ní ilé padà sílùú wa ni ẹ ṣeun. Eh. ojú iná lè wùrà oorun ẹ̀mú ìmúrintì lágbẹ̀dẹ. nǹkan bẹ́ẹ̀ lù yín o ah, ah. ọmọ síbílà mi. ẹ ṣe bẹ̀rẹ̀ ayé ni eh. ẹ tí mọ̀ kankan. ẹ mọ̀ ọmọ yìí kí ló ṣe léyìí tí ń ká báyìí. Ah, òtútù ni. Ah, bàbá balẹ̀ jẹ́ ǹjẹ́ tán ń rí ọ òtútù ò tún mú ọmọ láyé. mo ṣe ìròyìn náà láṣẹ. <laughs> tó lọlẹ̀. ń <laughs> bọ̀ ẹbí sìn. Ah, ẹgbà ẹmu rè. ó ní ẹfẹ mú tọ ẹtẹ ẹtẹ. Ah, ẹlẹ́dàá mi o mm, mm, mm. ah, ẹ̀yin mi ní bá ń bu kìíní ní bá ń bu ẹ̀tọ́ mi ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ yìí ẹ̀fọ́ yìí dáadáa. ṣe ṣe ó dùn. sẹ́yìn gbádùn rẹ̀. ǹjẹ́ bẹ́ẹ̀ jẹjẹ jẹjẹ gbogbo àwọ̀ yín ló tutù lẹ́lẹ́lẹ́. Ah, gbogbo ọkọ tuntun ayé mi ti dá mo dé yẹn. ẹlẹ yẹn kò ti rí bẹ́ẹ̀. Hmm. àbí. Ah. Hmm. ó débẹ̀. ó débẹ̀. ẹ̀yin náà ọmọ ìgbòho níbẹ̀ mọ̀ fún wa yá bí ṣe ń débẹ̀ ọ̀dọ́ mi yóò débẹ̀ ọ̀dọ́ ti yín. àdùn ọ̀kàrí. Oh, ẹ bá ná ọmọ kẹsẹ wọn bẹ wọn. Ah, ìwọ ìlú wo. ẹ jẹ́ iṣẹ́ tọwọ́ yín á. àwòrán ìfà àwọ̀ ni. ẹni pààyàn. mo jẹ wá bẹ́ẹ̀ o. yọ̀ wá báyìí. Ah! Ah! ṣé bàbá ṣé bàbá rẹ̀ ṣé bàbá rẹ̀ ẹ̀ ṣe é mọ̀. yọmọfá òrìṣà yọmọfá. ẹ káàbọ̀ bàbá olóyè. ọmọ nlẹ kùsẹ ẹ bàbá fáńkọ. wọ́n ń bẹ ní ẹ̀kúlẹ̀ wọ́n ń já ewé. ẹ báńkì wọn báńkì wọn wọ́n ṣàfihàn. bàbá mi o bàbá mi. o. bàbá olóyè ọ̀tún béèrè yín. mò ń bọ̀ o. ó yóò ra ju gbogbo ẹran tí bẹ́ẹ̀ ń bì lọ àwọn ẹran wọn ò jẹun. Hmm, ẹ tún síbẹ̀. ọ̀tún. bàbá bá. ọ̀tún. ẹ mọ̀ nílẹ̀. àwa nù o. ẹ kú ilẹ̀ yìí. ilẹ̀ inú. ẹ ǹlẹ́ bàbá. èwo wọ̀nyí. Ah! àwọn ẹ̀bùn tí mo bá yín kó wá láti ìlú ọ̀làjú ah! ìlú ọ̀làjú. n ò fẹ́. n bàbá bá ẹjọ́ rọ̀ mi ó yẹ yín dáadáa. awù wọn ṣe abáyín kẹrù bàbá yìí láti dúró làlùkẹ́ sọ pé ẹ̀fẹ́ ah, ẹ wo ìgbà tí ń bẹ nílẹ̀ jẹ́ àjọ lò ó ah, ìwà aró wọn gbé tá à ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ọmọ gan ni ó ẹ jẹ́ àpò ń bẹ pátápátá ah, ẹrù mọ́ bá yín kó wá yìí àsìkò tí ń bẹ nílẹ̀ yìí ẹ àsìkò wa ni ẹ àjọ lùgbà tó dé yìí ọ̀tún béèyàn bá fa ìfàkúfà ní fàǹfà hmm. olúwa rẹ̀ ó tàkìtì mẹ́fà. Ah, ọmọ wípé òòṣà tí ń kìlọ̀ fún wa pé ká mọ̀ ṣe ó ní nítorí bá a bá ṣe akọtí ọ̀gbìn sóòṣà mm. ìbínú alálẹ̀ là wá o. ìbínú alálẹ̀ wo ah, ah, sójú àwọn alálẹ̀ fọ ni sáwọn alálẹ̀ ọ̀fẹ́ sọ pé àwọn ọmọdé lọ́n ta lọ́wọ́lọ́wọ́ ẹ ẹ ẹ ẹ ẹ pàtì jàre àwọn alákó kalẹ̀ yìí ẹ kó sóòṣà lọ́rùn kó náà mọ kó mọ jáde orí ẹ̀ kó mọ rìn fọ́nda ilẹ̀kẹ́ mẹ́mí rẹpẹtẹ ẹ kó sí lọ́wọ́ ẹ kó sí lọ́rùn ẹ tún kó sí lẹ́sẹ̀ kọrọ dé àwọn lóòsà lóòsà káwọn kan mọ̀ pé hmm, elédùn àgànnà tẹ̀ ń wò ó gbà fún sàkànjò sàkàn lọ. Hmm. à ń pè é kínní. eyín ò lẹ́nu rẹ ah, sọ eléyìí lẹ́nu kí wàá ní kí àwọn sọ. Hmm. Ah, lápọ̀n tí ó yọ o kọ́ lọ gbomi lákaná. ẹ fẹ́ ni dẹ́n sọ fún mi. ẹ ń ọ̀fẹ́. àwọn òòsà náà ò o. nǹkan ni edi méjì kí ló bí ni ẹ̀yin ọmọ ẹgbẹ́ rí ẹgbẹ́ ẹgbẹ́. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ká lọ ẹ àwọn ẹran tí ń gé lọ́dọ̀ wọ́n ẹ má yàn náà ẹ má yàn náà ẹ má sàn náà lọ ẹ kó ká lọ. àìsí wọn lọ́wọ́ ọdún kò ojú kòkòrò ojú kòkòrò aṣọ ń tọ́ sọ tó ń sójòjò àbọ̀rọ̀ ọba ni àbọ̀rọ̀ ọmọ tóbi káfọ̀ bẹ́ẹ̀ bu ni ebẹ́nu láì sọ. Yeah kábíyèsí kòkò làárọ̀ pa àdìtí o òun ló mú kí òòsàlùmọ́nì kó máa kìlọ̀ fún wa pé ká má ìrojú tán máa wá ìrojú kiri ká má fi ọ̀nà lẹ̀ mọ́ rinú ẹ̀ kan ká má sì jẹ́ kí ẹnìkankan ó fi dúdú gba funfun lọ́wọ́ wa kókó làárọ̀ pa àdìtí o. kí wàá lòsàn ni a mọ̀ ṣe o. Mm-hmm òòṣà ní ká fojú wa tó dúdú lẹ̀ kọ́ mọ́ làmọ́ láéláé òòṣà ní a máa gbénu gbó ká gbọ́n pẹ́ńbẹ̀ bí ọ̀bọ ó ní ká máa kó dọ̀tí sọ́run ká kó pàǹtí ọ̀run ká sọ dẹ̀wù ọwọ́ àtún ní bí wọ́n bá pè wá lábì fúnra ìrà yìí káwa náà mọ̀ gbìyànjú láti pa fún ọmọ èmi ti mọ̀ nígbà mo ti wá bá yín létí ẹ tí ń ti mo ti mọ̀ pé kò sọ̀rọ̀ kankan tó lè jáde lẹ́nu ọ̀bá kọjá àná. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. bó o ló ti wá rí i bóun ló ti wá rí gbogbo alámọ̀ pé ọ̀rọ̀ òòṣà àlùmọ́nì kì í ṣe tí èèyàn kọ tí ọ̀gbìn sí torí kí a lè bá a lálàáfíà kí ìfọ̀kànbalẹ̀ wà nílùú wa lórí ṣe àlùmọ́nì fífi bí ìṣe bùgbé ara ká lálàáfíà ká sì ní ìlọsíwájú ó ní kí ohun mèremère máa wọlú wa àmọ́ ń gbẹ wá ní kò rí bẹ́ẹ̀ yìí. kábíyèsí ẹ má yọra yín lẹ́nu kí ni ìdánilójú pé kì í ṣe pé iṣẹ́ ti Fágbèmí gan ni Fágbèmí ń dájẹ́ fún wa bẹ́ẹ̀ ni torí àpá àdárí eku àtẹjá tẹ́rì ní òòsà òun lẹ́nu rẹ̀ fi ń ṣe wátawàta ló fi ń sọ tí ò dáa. ìyálóde. ìyálóde kìnnì ta ni ọmọgbọ́n kárẹ́mọ́ kápẹ́ láfẹ̀ẹ́ eh. bọ́ bá ń pèèyàn gbọ́ tó sàyìn rí jẹ́ǹdì òsà ni o àbí ta ni ọmọ pé ń bọ̀ mèremère bá ti ń wọnú ìlú wa gbogbo àmẹ́kù àmẹ́ja à rèdíò sẹ́yìn ti dópin nu ẹ wò kábíyèsí bàbá kọjú sí ń kẹta o èmi ò ní sọ fún yín jù bá ń lọ. ọ̀dà ẹ ṣé mo dúpẹ́ gbogbo ọ̀rọ̀ yín pátápátá ló yé mi ó yé mi ju bẹ́ẹ̀ ti sọ lọ àmọ́ ọ̀rọ̀ òrìṣà àlùmọ́nì. kábíyèsí ẹ fàmọ́lẹ̀ ẹ fàmọ́lẹ̀ àmọ́ tẹ́ ẹ rí nǹkan ìsìlára ẹran ọ̀rọ̀ aṣọ tì níjọ́ mọ̀ mí gbẹ́ náà. ajá tá a wí lọ́rùn tí ọ̀fẹ́ ní dájá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rùn tí ó gbà dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn tá a bá wí lọ́rùn tí ọba fẹ́ ẹ ṣáàjú ẹ bó bá ṣe fẹ́ ni kó máa ṣe fúnra rẹ̀ ni ó fọwọ́ àbámọ̀ bomi sẹ́nu díá fún bàbá Ọ̀rúnmìlà ìfọ́lọ́mọ olókun tẹ̀ ní ajé ó gàrò fọ́dún méje ó mọ̀kùn fóṣù mẹ́fà ó wẹ̀ dábùdàbù omi odò fọ́dún mẹ́ẹ̀ẹ́dínlógún kó tó wá fẹkún sunkún gbé ìyẹ̀rẹ̀ sóhun aró. kábíyèsí gbogbo ògbìyànjú mi lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ pé kí n dé eégún ṣé mọ́tàn yìí èyí ẹni mọ́ padà ń dà o. ọ̀tún kábíyèsí. ọ̀tún kábíyèsí mọ̀ gẹ́gẹ́. Eh, ebo ní kò sí nǹkan míì lẹ́yìn káwọn èèyàn rẹ̀ ó jẹ́ oníhùn. bẹ́ẹ̀ ló ní kó lò. ẹ kí wàá lọ dé tẹ́nu ẹ̀nu tún padà tó dọ̀nà òkú. mo ti kó sọ́pọ̀lọpọ̀ àwọn olóyè nù mo ti wọnú wọn tọ́pọ̀ tó fi dórí kábíyèsí àmọ́ kábíyèsí ọ̀dọ̀ wa gangan àwọn ní ń ṣe méjì báyìí kì í sì iṣẹ́ ẹbí wọn. ẹbí táwa ni. ẹbí fàgbèmí babaláwo olúwa ni bí ẹni bẹ́ẹ̀ ni. ṣé o sì fẹ́ kí ifá gbé o. Ah, ifá gbé náà ló fi wà láyé dì sí i bífọ̀ bá gbé mọ́ ni yóò lọ rí ìbọ̀rùn mi là lóhùn. Ah, àjàgbá jíge. kábíyèsí. kí lọ́nà àbáyọ. ẹ ṣeun ẹyin tèmi rò pé a lè ṣe ni pé ọmọ náà ràn sí náà ẹyin òfin ṣe fún mi láwọn gan ni kò bí mélòó kan kẹfì yòókù lẹ fún mi. nǹkan mi pẹ. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ fún mi ní ọlọ́wọ́ lógúnlógún mo ní ọlọ́wọ́ lọ́gbọ̀n lọ́gbọ̀n. ẹ ò tọ́ ni. àmọ́ ọ̀tún kábíyèsí tètè ṣe kínní òun tètè yanjú òun torí tèmi kan torí ẹ̀bùn tó fẹ́ jẹ́ tiẹ̀ ni o hmm. torí ìbọn bá pọ̀ jù ó ṣeé ṣe kó dira rẹ̀ rálẹ̀. kábíyèsí ẹ má jẹ́ rẹ̀ rálẹ̀ ẹ má jẹ́ bẹ́ẹ̀ ẹ torí mi gan gbogbo ohun tí mo sùn pátá àwọn ẹ̀bùn ìmọ̀ òyìn lójú oorun hmm. kódà bí kí n ti darapọ̀ mọ́ bí kí n dọmọ bí kí n mọ́ fẹ́ lánìí ṣe ń ṣe mí owó ránṣẹ́ sí kúkú dùn àṣẹ mi ò ti dọ́dọ̀ rẹ kí owó tó débẹ̀ gbogbo ohun tó o bá fẹ́ pátá gbogbo ẹ̀ ni ó ṣe fún un. ẹ ṣeun kábíyèsí mm. ẹ ṣe mo dúpẹ́. ọ̀tún kábíyèsí epo yìí ni o epo yìí náà ni o kò lè pẹ́ kò lè pẹ́ ẹ bàbá mo yín o mo yín kábíyèsí o. àìmọ̀ tá à ń ṣe ti jẹ́ àjàdí lèmi jẹ́ ọ̀rẹ́ mi rèé àdìgún ewu àríkẹ́ ló dúró tìkẹ́tìkẹ́ iwájú wa ẹ̀ ṣé ẹni tí ọba mọ ti ń ṣe ṣé a mọ dáyàn mọ́ iwájú rẹ̀ ni. ọgbọ́n a máa yanu wèrè sùn lẹ́kọ̀ọ̀kan torí torí yóò bá burú ẹ ní dáńdúró láàárọ̀ kùtùkùtù tí mò ń tòdò bọ̀. àjàdí sórí ẹ sórí tó kọ́ mi sí tó bá jẹ́ bẹ́ẹ̀ kó máa jẹ́rú àríkẹ́ yìí ní ọmọ wa fi wá ní ọmọ wa ní ọmọ wa dẹ̀ kọ ní ọmọ ní ọmọ yìí à ń lẹ́lẹ̀ ní ọmọ fi agbáyé pẹ̀lẹ́ tí ọba jẹ́ kójó tó pàlàpà tójó dohun àmúgbò ewúrẹ́ ṣẹ́rù àrí ìlú àríkà yìí náà ń sọ ni ah. ṣẹ́rù àríkà yìí ni wọ́n ń sọ ẹ ẹni tó kọ́kọ́ ọ̀dà àmọ́kọ̀jú sí ọmọkọ̀yìn sí ọ ọmọbìnrin tó kọ́kọ́ bá ń dẹ́rù tó dánwò ìwò kí ló ṣẹlẹ̀ sí. odílé ti nì. sọgbọ́ <laughs> ẹlẹ́ẹ̀kejì tó bá ń dẹ́rù rẹ̀ wò kí ló ṣẹlẹ̀ sí. ọgbójú ọ̀tún lọ́wọ́ ẹ̀. sọgbọ́ ah, ìwọ gbọ́ tó jẹ́ pé ìwọ tó yẹ kí nùrí ọmọ dùn ipe oríru wa oríru wa kọlu sí ọpá afẹ́fẹ́ ọ yẹ kó gbàrẹ̀ mú kó ọmọ jóyọ̀ kí ní yòdò ni kọ́ ọmọdé yàgí ní yòdò ni ipe òbó lórí de pàdé ìfẹ́ rẹ ta ní ni o tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ta ní àmọ́ ta lè ṣe o. ká dáfọ̀ ká dáfọ̀ fẹ́ tó wí o ìfẹ́ tí ò mú ọ lóòdò kó lọ rè para rẹ síbẹ̀ tí ò mú ọkùnrin ẹ lọ́wọ́ kó o sora rẹ pa àbí yìí tí ò fi àdálẹ́ ẹ lọ́wọ́ kó lọ rè pa ìyá rẹ. ìyá mi ìyá mi ìyá mi ìyá rẹ. àríkẹ́ àríkẹ́ kí ló ṣe. ó kàbùkù fún tọkọ. ìwọ gán kàbùtàn ó kàbùtàn ìfakarẹlẹ orí oyè yìí súnde ìfakarẹlẹ orí oyè yìí súnde àdìmúlàkàrẹfẹ ìfakarẹlẹ ìfakarẹlẹ Karele, karẹlẹ orí oyè yìí súnde ìfakarẹlẹ orí oyè yìí súnde. àrí ìkẹ́ èmi ló dé kí ni ìwọ àti àdìgún àtọ̀rẹ́ rẹ jọ ń fà. ṣé báwọn èrè àti ibẹ látẹlẹ ẹsẹ mi yìí ni lọ́dà ń dúró láàárọ̀ kùtùkùtù lọ́láwọn ń yàn mí lọ́rẹ̀. Ah, ah, àdìgún ṣé ẹ sọ wípé ẹ mọ̀ pé a rí ìkẹ́sí ní ọkọ àfẹ́sọ́nà ni àti wípé ọ̀rẹ́ ọ̀rẹ́ yín gangan lọ́kọ àfẹ́sọ́nà. ọkọ gbọ́dọ̀ lẹ́nu rẹ mú tó sọ ọkọrí rẹ ó dojú délẹ̀ ni. ó dèjì. Ah. dúró náà kí ni ń gbénu rẹ náà ṣé ọkàn ni ọ̀ ń lọ ibi tó ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ọba wa ibi tá a ti yanjú ọ̀rọ̀ láàrin ara wa sọ́ọ́ mọ́ tá à ń sọ sọ fún mi tóbi ní tọwọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lónà bóyá tí ń gbénu rẹ ni pé bóyá ọjọ́ mọ bàbá aláwo àbọ̀ ọjọ́ mọ bàbá fágbèmí kan àbí kíní olóòsà tó dè mórí àbí kíní. ó dèrè àti bàbá. Ah! bẹ́ẹ̀ni dákẹ́ bàbá mi ah! kọ́lọ́ gbalẹ̀ nù ẹ́ ah! ẹ̀yin bó ṣe lé adìẹ dẹ́sùn bó bá ṣe ní ìgbẹ́ afárá fi báyọ̀ ọdẹ lọ. àríkẹ́ ìwọ ọmọ ọlọ́ntì ẹ̀. Oh má jẹ́ káwọn tí wọn ò níṣẹ́ yìí kọ́fíìsì wọn dán dúró ẹ rí wọn. gángan èdìdà rẹ. dona ajadi ṣé kìí ṣe mi ní pè ní gángan ṣu. gángan jẹ́mi omi lẹ́yìn dáa fún mi ìwọ mú èdìdà rẹ hàn sọmọ pé dàrẹ ìyún bí ẹni tó dẹ dáadáa mm-hmm. tó dẹ dáadáa. èmi ò mú òdìjà rẹ tọ́fara pẹ́gọ̀lùgọ̀. ọyẹ ọ. èmi rè ọ yà. kí ló dé. a lè sọ̀rọ̀ dalẹ̀. Oh, oh. o ò réyàn fi mí wọ fi mí wé gọ̀lùgọ̀. Oh, ṣé gọ̀lùgọ̀ èzè yẹn ni. <laughs> èmi rè ọ jà jà jà wa tọrọ àwọn olórí wa ń tògùn wa wọn ò rántí ọ̀la wa wọ́n ń tògùn wa olórí wa ń fi wa tọrọ. wọn ò rántí ọ̀la wa wọ́n ń tògùn wa. olórí wa ń fi wa tọrọ kódà kódà kódà. kí ni ìṣẹ̀lẹ̀ báyìí? pápá tiẹ̀ ń rebi àádọ́gbọ̀n ọdún bàbá ńlájò àádọ́gbọ̀n oṣù aládìí ọba ní sílé ìmọ̀ dágbére fọmọ ẹni nì ṣé kò dágbére ibì kankan fún wọn ni. wọn ò dágbére ibì kankan fún mi eléyìí ló ṣe mí kàyéfì ló jẹ́ kí n wá rí i torí bàdàn ò bá lọ yóò kàn só bẹ́ẹ̀ bí wọn bá ṣe wà dágbére fún mi ó wọn lè dágbére fẹ̀yìn. ó ti wá tó jọ́ mélòó tó ti jáde gan. ó tó jọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta fárelé adónù àbí kórókè gẹ̀ẹ́tì ẹ bẹ́ẹ̀ pé gbogbo wọn pátá wọn fi wà jọ̀rún mi lànà bí wọn bàjá lọ́ra ìwọ̀n ò ní fún yàn ẹsẹ̀ wọn èyí dúró bì àbí bẹ́ẹ̀ jọ́ jẹ́sẹ̀ ẹyẹ ọlọ́nu ọlọ́nu. ẹ jẹ́ kí ní orí mi dáadáa ìmọ̀ rẹ̀ rìn bíi ti rẹ̀ rìn. ẹ bá rí pé bí mo ṣe ń narùn ní orí náà ń narùn ẹ̀wọ̀wọ̀ mi. kábíyèsí aṣọ dá báyìí. mo mọ̀ dá. ọmọ ìyá yìí. abẹ́rẹ́ ilé àyà lóde. wọ́wọ́ mi wọ́wọ́ mi. ẹ wo ẹ wo ẹ wo ẹ máa bá rẹ́rìn sí o tó yẹ bá rẹ́rìn sí jùlọ padà bu yín kan o. a máa bu yàn o. yóò bu yàn sọ lẹ́nu tí yóò fi sọ̀rọ̀ ni. a máa bu yàn o. kọ́dà kò kọ́ má bu a. bọ́bá bu mi èmi ò bu. olórí ẹ má bu. má bu a o tó o má bu a o. kábíyèsí kábíyèsí ẹ tiẹ̀ wàá mọ̀ ìtọ́jọ́ lójú. kíni gaari gaari funfun yìí lèmi wò pé kí ló dé. kíni kí ẹ ṣe gaari kíni ooo kíni ṣe báyìí fún wa ṣé kí ẹ lè jọ gaari lójú rẹ ni iyọ̀ lélẹ́yìí. ẹ sọmọ rírọ ẹ̀rí ni. ṣé bí gaari ni. sọ gbádùn iyọ̀ ló jẹ. iyọ̀ mm-hmm. ó jẹ mi ó jẹ mi ètí ìjẹyọ ó sì ń wú. ẹ dúró náà ẹ dúró náà ẹ dákun iyọ̀ tí wọ́n fi ṣẹbẹ̀ sọ̀nà ni sọ̀nà àmọ́ fi ṣẹbẹ̀ ní ìsìn. tí ń yọrìn lọ́ba tán ẹ wo nǹkan o àti kú òlòló mi o. ọjọ́ mo máa fọlá ti yọ bàbá fọlá ti yọ ọtán nu o. ẹ dákun ìtí afalagba ṣe yìí ẹ dákun bó o ní tiẹ̀. ẹ dúró ẹ dúró bàtà mọ́nú wọ́n mọ̀ dé jákàn fún un wọ́n tún yẹ adé tó wà nbẹ. wọ́n ní kákan fún bá ta láì sasọ. e di ẹsẹ kábíyèsí ni. ẹ ẹ bá fi bẹ bá fi bẹ. rẹgí ló ṣe. rẹgí ni kábíyèsí. ẹwà dé nbọ tí a yọ ẹ dákun ẹ bá ń sọ fún mo ṣe fẹmi náà fún mi o mo ṣe fẹmi náà. ẹ wọ́n padà ṣe tiẹ̀ àmì mi ọ̀bọ yìí lẹ́ nígbà ẹ pẹ́ yìí wọ́n ṣe fún. bàbá ọba tíá ọba tọ́bọlá arọ́lábù bí èpẹ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. wọ́n ní ká sọ fún yín. kábíyèsí wọn lọ́hùn. wọ́n ní késekése lẹ́ẹ̀tì rí i o mm. wọ́n ní kàsàkàsà ń bọ̀ tí í ṣe bàbá késekése. ẹ ti rí nǹkan kan o. bẹ́ẹ̀ ni bàbá <laughs> màrìwò lẹ́rí yìí o mm. wọ́n légún sí ń bọ̀ lẹ́yìn mm. àmọ́ o tẹ́ bá fọwọ́ síbi ọwọ́ gbé ni o bá a ṣe jọ sọ́ọ́sì tí o bá ti ṣe tí ó sì yẹ ẹ wá gbọ́ ẹ gbọ́ wọ́n ní tí ọba ti yẹ tí ò gun tí ò sì wọ́ ẹ láǹfààní láti wọlé sí ọ̀dọ̀ tíá kẹ́yàn sọ̀tún kẹ́yàn fàǹdà sósì kò síbi tẹ́ ẹ dé tí ẹ ríbi wọ̀ sí bọ́ba wa ti ní a sọ fún yín nù bàbá. bẹ́ẹ̀ni láàbí kún kábíyèsí wọ́n ní pé gbogbo àwọn ọmọ tó bá jẹ́ ọ̀dọ́ ń lu wa lọ́kùnrin àwọn ọ̀dọ́ la ń gba àwọn bíi géńdégéńdé kí wọ́n máa kún ọ̀bọ̀ àtàwọn omidan kí wọ́n máa kún ọ̀bọ̀ wọ́n wà tọ́ bọ̀ ní ọpọlọ wọn wọ́n yẹ̀wò báyìí wọ́n tọ́ bọ̀ wọ́n tọ́ bọ̀ wọ́n wà kọ́ wọn bá a ṣe ń tajà bá a ṣe ń sọ̀rọ̀ ajé tí gbogbo nǹkan fi ń dùn nípa kí wọ́n tó dáhùn padà síbí. kábíyèsí ẹ̀ wò tó jẹ́ ọba wa yìí wọ́n ti fàṣẹ sí kámọ́ kọ́mọ́ ló kọ́ lọ́wọ́. ọkùnrin àgàyè. ẹ ń wò ní wọn fàṣẹ sí àmọ́ báwọn kọ́ la ṣe ẹ mọ jọba lórí gbogbo wọn ni èmi kàn mú bí yẹn ẹ wàá gbé aago ẹ lò ẹni ọba fẹ́ kọ́mọ wọn lọ sọ́hùn hmm. hmm. yọ ọmọ ọmọ rẹ wá ẹni tí ọba fẹ́ kọ́mọ rẹ ọ wà nílé àmọ́ ètò yìí ọ̀fun sọ́wọ́ ẹ̀yin olóyè ah, ẹ̀yin ah, olóyè mo sọ́wọ́. ṣé wàá rí tàwọn obìnrin un àwa ni èmi àtọ́lódì eh, ah, ní kẹ́ẹ̀fì ni ò sí ọ̀dọ̀. yálòdì kankan iṣẹ́ àwọn ọkùnrin nu àìgbàsọ́lá romi àtúmọ̀ wòran. ẹ kò obìnrin mọ́kùnrin rárá o. ẹ ṣáà tẹ gbogbo ẹ̀ bó ti tó àti eh, bó ti eh, yẹ. ẹ wo oje kábíyèsí ṣé rí àwọn àlejò wa yìí yóò wù mí kí wọ́n fara rò dáadáa mú tó lọ kò wù mí kí wọ́n lọ lónìí o kí wọ́n mọ̀ pé gbogbo nǹkan lọ́bùn òní bíi tòórùn kan bá a bá tiẹ̀ ní gbogbo nǹkan alóúnjẹ a sì lẹ́ràn gbẹ́ kí w wọ́n jẹ kí wọ́n mú. Ah, àwọn aláwọ̀ pa wọn lọ lónìí tẹ́lẹ̀. ọ̀pá ni a fi atapasẹ̀. Ah. èyí àwẹ̀ wọ́ ó parí o. ẹ dákun kábíyèsí olórí ṣé àtúnbùpọ lọ. abùn yìí abukolo abukolo ẹ má jẹ rẹjò. Ah. orí mi ò tẹ́mi rí. Eh, àbí ẹ̀rí bí ṣe ń ṣe bí gángan ẹ wo mi. ayo bí ọ̀rọ̀ tó mọ kájà. ẹ wo mi ẹ wo mi. kíni sí ọ kíni egbò gbàlọ́ mi. àbọ̀ ọmọ yìí ò gbádùn ah. ọ ṣe bí ẹ̀jẹ̀ lẹ́ka bá wọn o kini o kini mi tó kí ló dé ṣé nǹkan ọ̀gbọ́n sọnù lára yín. ẹ àṣẹwọ dúdú tó yìí ah, ah, ah, ẹ eh, olúwa mọ̀ ṣe o dúdú mi àdán ẹ wá ní ni wá ní ẹ wá ní ohun èrò yìí ẹ wá ọyọ ya oríire láyé gbálẹ̀ lọ. ẹ wọ́n dáná èyí mo tóbi tó yìí àwọn dáná. ọmọ ń bà nínú nu bí àpò yọ ọjọ́ ọba rẹ̀ bí mo mọ. ọgbà gbogbo ẹ̀ tán ni àwọn ọmọ dáná. ẹgbà lọ́ọ̀mì pátó bá mọ lọ. ọ̀gá jùjọ lọ. mo fẹ́ sọ̀rọ̀ kíni ṣé sọ fẹ́ bàjẹ́ ni sọ bàjẹ́ ni sọ fẹ́ bàjẹ́ ni ẹjẹ ah. tó ni irú àárẹ̀ wo. àbí bí pé méjì ni ìyá mi bí mi tẹ́mi ń gbé ọlọ́dọ̀ ìyá àti bàbá wa tí kò ń lẹ́yìn òdu. mẹ́ta ni. ọmọ ìlà ọgbọ ọgbọ má wojú sórí sọ̀rọ̀ tún kìíní ní ni pé bẹ́ẹ̀ bá ranjú mọ̀ jù hmm. wọ́n ló ah, burú wọ́n ní yóò mọ̀ bú yàn ọmọ ìyá rẹ̀ mọ̀ bú mi ah, ọmọ ìyá rẹ̀ wọlé bú ọ dání elélẹ̀ wọ́n sọ lára lórí rí oṣù tó kú sí ẹ̀rọ mi. ẹgbò sẹmọtò yìí ẹ tí ó tí ó gbẹmí kó ní ìyọ pa mi. Ah, ọ̀dà ẹ ẹ ẹbí ọ̀dà ẹ ọ̀dà ntòwí ẹ ntòwí ń da ṣùgbọ́n bẹ́yìn ọ̀bá tiẹ̀ wàá ro ti ara yín ẹ̀rọ hmm. tàwa látàárọ̀ tá a ti jókòó káyìí tá a ti fún yín ní tá a fún yín tí ilẹ̀ ṣìṣì tútọ́ báyìí ẹ wò mí bẹ́ẹ̀ bá wá mọ́níwò ọmọ gbé kúò ní òwò ní kúò àwọ̀ wà á palẹ̀ mọ́ ajẹ́pọ̀ jíjọ́ mi ọjọ́ rẹ̀. ìyá wa ẹ dákun torí Ọlọ́run èmi náà fẹ́ lọ ni mi wá mo lọ fẹ́ lọ. ìlú ọ̀làjú. abẹ́ ẹ̀ wá gbà mí. Ah, ah. sọ̀rọ̀ àkàtẹ̀kọ́ ni táwọn wí ni ìwọ náà fẹ́ lọ ìwọ fẹ́ lọ ìwọ tó jẹ́ pé ẹnu rẹ kọ̀sẹ́jọ́ tó lérò kí n jòrè fẹnu rẹ kó fi túlù olù. ọlọ́bi kankan o padà lé. ẹ dákun ìyá wa mo ti sẹ́nu mi báyìí ti pẹ́ n ò búyàn mọ́ ẹ dákun torí Ọlọ́run àti pé gbogbo tí mo bá rí lọ́hùn ìyá wa wọ́n dá méjì ń ni kódà bẹ́ẹ̀ pé amúlẹ̀ mo ṣe tán. ẹ pilẹ̀ múlẹ̀ n ò lè jọ ọdẹ èèyàn kéèyàn kọ́ lọ lásán bẹ́ẹ̀ ẹ múlẹ̀ torí pé ẹ lè dán nǹkan ẹ fẹ́ dà mí. ẹ ẹ àyànjú mú múlẹ̀. oyè mi yá wa. mo ti lóòní lọ tẹ́lẹ̀ ni àmọ́ tó wí lọ́gbọ̀ọ́ gbà ọ̀rọ̀ ni o lè jókòó. ẹsẹ̀ yá wa o ẹsẹ̀ pẹ̀ fún wa o. èwo ló ṣe tiẹ̀ o tọ́ tọ́ tọ́ tọ́ tọ́ gbàgbọ́n dò lọ kí n tẹ́ tọ́ gbàgbọ́n dò lọ àríkẹ́ ọ̀yá rìn lẹ́rìn lẹ́rìn lẹ́rìn lẹ́rìn lẹ́. bí n ṣe dá gbẹgbẹ láìsí ìyá mi. ẹ gáfárà o. ọlọ́run ló ní gbọ́rọ̀ rẹ o gbogbo ẹ̀dẹ̀ yìí wá mú ọ. ọ̀yá àfúrà ilé yìí. ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú. ta ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn mo ti sọ ọmọ lẹ́nu rẹ ò lè dúró ìwọ tẹnu rẹ ọmọ rẹ bá lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ní tí ọkọ̀ ọlọ́dá sí yìí o sẹ́mi pé tí ọmọ rẹ ta lọ́nìí bẹ́ẹ̀ tó wí ló lọ́jẹ́ kẹ́kẹ́rẹ́ àbí ọ̀yá pẹ́ tó n tó gbé kalẹ̀ ó lè pọn ó tún ti ń dá sí ní tí ọkàn. dákun yàwá yàwá ẹ dákun ẹ mọ́ bínú. dókun má kà sí oṣù kankan kì í ṣe pé òkúkú jẹ́pẹ́ nìkan tó jẹ́pẹ́ ọ̀sán ọmọ náà tẹ́lẹ̀ borí bó ti rí àní kákàkà wọn báwọn èèyàn ni ó tún à ń pè kínní orí bíi adìẹ tí ó ti ń yàgbẹ́ ah, èwo tó ń ti yín o. ìyá mi èmi ni. ṣé o ṣe é àríkẹ́ mo mú wá. kí ló ṣe. kò sí ní tó mú ìyá mi mo fẹ́ bá mú lọ ìlú ọ̀làjú ni kójú rí ọ̀la ló mú wá. ẹ gbà o ẹ gbà o ọ̀dà náà ṣé ó wá yẹ kó jẹ́ pé ń gbà ẹnìkan ti lọ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn níwọ náà wàá fi sọ jọ owó pé tó ọmọ mi náà gbọ́dọ̀ lọ. pínrín ìyá mi kì í ṣe torí rẹ o kẹ́sì mọ́ òwò ìyá mi o ìròyìn tí mò ń gbọ́ lọ́ta mi ń dì kan tí mo fi má rí kẹwàá wọ́n ní bí wọ́n bá ti mú wọn délùú ọ̀làjú báyìí wọ́n ní wọ́n mú ọwọ́ wọn mẹ́wẹ̀ẹ̀wá báyìí wọ́n ti bọ́n lọ́pọlọ wọ́n bá tán ọrọ̀ bíi alágbẹ̀dẹ nítorí mú wa náà. bẹ́ẹ̀ ọ wà nù àwọn tí wọ́n tò kalẹ̀ ṣùgbọ́n eléyìí ọmọ yìí ọmọ yìí ọmọ tí ẹ lọ ibì kankan tó jẹ́ pé oge rẹ̀ gan kọ̀sẹ́ tí ọ̀dà mọ̀ àbí kọ́ yìí ojú bí ẹ̀mí ègbodò níbí rè. kí n rejú ìyàwó ẹ ọ̀sánjọ́ ìwọ yóò sànjọ́ ọ̀dà àkìlẹ̀ wa mú wa. ìyá mi hm? mébẹ́ ẹ̀ mọ̀ mí ẹ̀ mọ̀ mí dáadáa àríkí ọ̀sánjọ́ ọ̀rọ̀ ọ̀sánjọ́ ọ̀rọ̀ ọ̀sánjọ́ wa ni tá à ń wí ni ṣé kábíyèsí tó ní kẹ́mi ọwọ́ ajókòó yìí pé kí n máa yanjú àwọn tí wọ́n bá fẹ́ lọ ṣe ṣe ṣe kò wá ní ní nǹkan kan. ìyá wa bí n bá yẹn dọ̀hún bẹ́ẹ̀ bá yẹn mú mi lọ gbogbo ohun tí n bá kọ́kọ́ rí bí èrè ẹ̀yin ní kó wá fún. ọ̀dà bó ṣe wí tí ọba wa kọ̀ tí ò ṣe bẹ́ẹ̀ tó ọba dọ̀hùn èmi tí mo mú ọ lọ mo tún lè wọ̀ ọ́ padà o tọ́ba wa di pọ́ ọ̀takú pé ọ̀ padà ọkọ̀ ojú omi tí n bá ti kọ́ sí báyìí wọ́n dànù ni mm-hmm. bẹ́ẹ̀ ni. ìyá mi ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ yìí tó wù yín yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe. kọjá sí àyè. a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín torí pé kì í ṣe bí irú àyè gbogbo àwọn bá dọ̀hùn oníbi kálukú ó ṣe máa rìn èsì pé èèyàn kàn máa rìn tí a máa bẹ́ tí ó máa rìn bí ó ṣe yé ó rìn kì é ṣe irú rìn bẹ́ẹ̀ èèyàn ń bọ́lẹ̀ nínú ọkọ̀ ojú omi báyìí ó ní bí ó ṣe máa tó ilé ọmọ àlọ́ ń tẹ̀ ẹ pẹ̀ fún wa o ẹ ṣe o. pẹ̀lẹ́ o ah. ó dàbọ̀. kò sọ̀rọ̀ máa ń gbà wọn bá ti gbàdánù lẹ́kọ̀ọ́ ara wọn yà gágá. ibi ọba wù ọ ni ọwọ́ lọ. bó o bá ti yá a lọ́dọ̀ olóyè ọ̀tún kíákíá kò gbọ́dọ̀ kábíyèsí lọ mú yìí o. ìyá mi gbogbo ẹran kí akínyẹ̀yẹ̀ mọ́ pò yìí ṣàmúyọ̀ ọ̀dọ́ ọ̀lẹ́jọ́ wá fẹ́mi lálẹ́ yìí o. adìẹ òrèlú ọ̀làjú adìẹ òrèlú ọ̀làjú àfìyàwó náà jọ ìmọ̀ yọ adìẹ òrèlú ọ̀làjú adìẹ òrèlú ọ̀làjú. ìdá ikó wo ló wàá gbé mi wáyà yín báyìí ah, eh, kò kúkú sí nǹkan tí mo fẹ́ mú yà yín náà bóyá kí n kú mọ́ lọ sóko ọlọ́dán kó mú mi tán ọlọ́run Elédùmarè ẹni ọkọ̀ wọ́n jọ gbọ́n o káwọn ọlọ́gbọ́n báyìí ká lè mọ ohun tó débi èṣù ìlú ọ̀làjú yá èmi àdìo ájò mi. ojú kòkòrò ojú kòkòrò olè ojú kòkòrò ojú kòkòrò olè ojú kòkòrò olè àti tẹ̀m̀bẹ̀lẹ̀kùn o. Iyo jáyé rọjú, iyọ̀ jáyé rọgbọ, Iyo jáyé rọjú, iyọ̀ jáyé rọgbọ. Ojú kòkòrò, ojú kòkòrò olè, ojú kòkòrò, ojú kòkòrò olè, ojú kòkòrò olè àti tẹ̀m̀bẹ̀lẹ̀kùn o. Ẹ ẹ ẹ ẹ ṣe lè dùn à, ẹ wò mí o bí ti ṣe ní ṣe mí bẹ́ẹ̀ ṣe débi wọn mọ́ bẹ́ẹ̀ mi gẹ́ ṣe débi wọn mọ́ àgbàdo ti bẹ lórí mi wọn mọ́ wọn ò ṣe débẹ̀. bẹ́ẹ̀ni ẹ sọhùn eré àbúrú ni ọmọ bí kí ni ṣe dórí ẹ ọmọ bí kí ni ṣe dórí ẹ ọwọ àmọ bó ṣe dórí ẹ o ọmọ bó ṣe dórí ẹ o ìlú yá. abẹ́ mọ̀ tẹ́ ń sọ ni ìlú bó ààfin ọba yìí kìtìyà orí rẹ ti dàrú báfẹ́fẹ́ ló gbé ọdẹ yìí ni bíjì ló já ọdẹ yìí ni ngbò bá dénú ló lọ́ mọ ẹrù tẹnu rẹ. ẹ ẹ ẹ ẹ ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ìjọ lórí rẹ dákun wá sọdún jáde. orí rẹ aburú ni tani yà rẹ lórí rẹ bàbá ẹ lọ. ọ̀dà ọ̀dọ̀ kábíyèsí àti bó láti rìn. ọ̀yà sọ́lá mi. ẹ ẹ ẹ bàbá ẹ lọ olè àtìrì ìjọ nílẹ̀ yìí nílẹ̀ yìí ọ̀yà ọ̀yà nílẹ̀ nílẹ̀ nílẹ̀ ẹjọ́ nìyẹn ẹjọ́ nìyẹn nílẹ̀ nílẹ̀ ọ̀yà gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ fẹsẹ̀ mi rìn. ẹjẹ fẹsẹ̀ mi rìn. muso ẹjẹ fẹsẹ̀ mi rìn. muso ẹjẹ fẹsẹ̀ mi rìn. ọ̀ọ́ ní ẹni máa gbé ọ ní ẹgbẹ́ ọ̀ọ́. èmi nìkan ẹ̀jẹ̀ ń gbé ọ. èmi nìkan ń gbé ọ. ẹ̀jẹ̀ ń gbé ọyẹ nìṣọ náà fẹ́ nìṣọ. ìyá ni ọ ìyá ni ọ ìyá ni ọ. ẹ̀jẹ̀ nìṣọ ọ̀ọ́lẹ̀. jẹ́ farabalẹ̀ farabalẹ̀ kí n bọ́ ọ ṣe ẹ̀ ẹ̀ ọ̀tọ̀ ọ̀nà nù. Adio kí ni nǹkan tó sún ọ débẹ̀ kí ló sún ọ débẹ̀ à ń lọ rèé jíre oko olóko ìran bàbá rẹ ò sì jalè rí o ìran bàbá tèmi náà jalè rí àdìo. ìyá mi èmi náà fẹ́ lọ lọ́làjú ni kí lè lajú kí n ti jẹ́ kí n kẹ́rùkẹ́rù wà tówó rẹpẹtẹ kí n lè tọ́jú yìí. àdìo ṣé nítorí ọlọ́ọ̀lù ọ̀làjú ló fi lọ rèé jalè ara tí ìlú ọ̀làjú ọ̀hún dálẹ̀ rèé o nígbà tá a ti ìgbúrò ìlú ọ̀làjú ńlẹ̀ yìí bàbá ta ní jalè ńlẹ̀ yìí rí hmm. àmọ́ àdìo kí ni tó fún wọn gan nídánilójú pé bá ọba rè lú ọ̀làjú ọ̀kẹ́rù ọ̀kẹ́rù wálé. ọmọ ṣe o ọ̀pọ̀ ló ti di bàbá àjò ìyá àjògán sùn lọ rẹpẹtẹ wọn kẹrù wọn kẹrù kódà ọjà ló jẹ wọn wọn jọjà ah, àdìo bẹ́ẹ̀ bá wá béèrè lọ́wọ́ wọn pé kí ni gan tí wọ́n lọ rèé mú nílùú ọ̀làjú wọn àmọ́ kókó rẹ o. Oh béèyàn bá sì ràjò bí ò bá gbéèyàn béèyàn ó sì padà wálé. àdìo ò bá já ní sùúrù béèyàn bá ní sùúrù yóò padà dà ń bí bí bàbá gbá ní sọ́tún tí gbàgbá ní sósì ìgbà òun ò tún padà wàá gbé ni ni. Hmm. ọmọ mi mọ́ pẹ̀lú ọ̀bọ jẹ́ko wo bó o bá ní sùúrù yóò dá o mò ń sọ fún ọ ẹ jẹ́ àgbà fún jẹ́ àgbà ká gbà tí dúrí ìlémèrè àtòrí ẹni tí ò sún ọ ṣe yóò dá o èmi mọ̀ wípé yóò dá lọ́jọ́ kan hmm? Àdìó ó dáa. omi òun ló ó tutù jẹ́ ń bọ́ sanwó rẹ̀ adio ẹ̀ ó ìjà ń bọ́ ṣe torí ara ríro hmm. ó jẹ́ gbára dúró. àrí ìkẹ́ àrí ìkẹ́ ẹ̀mí ló mọ̀ pé o kí ló dé tó o láfọkànsí àfọkànsí nìjánu ọmọ tí o bá fẹ́ ponú látijọ́ ìta ti ń kọ́ ó yẹ kó ti yí padà láti yejọ́ bẹ́ẹ̀ àfọkànsí nìjánu ọmọ tí o bá fẹ́ ponú ìgbìyànjú rẹ ò tó o ìgbìyànjú rẹ ò tó rárá o. ìyá wa mo kúkú ń gbìyànjú adìyẹ mi ń làágùn ìyẹ́ rẹ ni òjò yọ. àríkẹ́ ó tún ọ tẹ̀síwájú nínú ìgbìyànjú rẹ ni o torí iṣẹ́ sì pọ̀ wájú rẹ tó ṣe o ìgbà tá a bá wá kúrò nípele kìnní ìgbà wo la fẹ́ bọ́ sí kejì débi pàdé kẹta a sì gbọ́dọ̀ kọ́ nípa bá a ṣe ń ṣe okòwò nílẹ̀ wa yìí a gbọ́dọ̀ kọ́ bó ṣe máa bá àwọn ọlọ́rọ̀ bó ṣe máa bá wọn gbé a sì gbọ́dọ̀ kọ́ bó ṣe máa bá àwọn èèyàn yìí jẹ láwùjọ tó bá tún wá yá a tún kọ́ bó ṣe mọ ti ń bẹ nísàlẹ̀ odò tó ju ẹja lọ tó sì tó ju àrò gidigba lọ a tún wá kọ́ nípa bó ṣe mọ ti bẹ nínú atẹ́gùn tó jẹyẹ lọ. bẹ́ẹ̀ ni. ṣé pé nǹkan ń bẹ lábẹ́ omi tó ju ẹja lọ ni. bẹ́ẹ̀ ni ó wà ń bẹ. ó ṣe ìdí ẹ̀ díẹ̀díẹ̀ ládìẹ jẹ. mi wọn ò máa ríro okùn ẹrú bí èyí rí àṣé oúnjẹ tó lówó ẹrú ń fẹ́rú jẹ kò ṣe kó bàa lè yó kó bàa lè ṣiṣẹ́ kárakára wọ́n bá wá fún wa lógún òkè bí táwa gbọ́ gbìyànjú àti pa lọ́gbọ̀nlọ́gbọ̀n bàbá kó gbogbo rẹ̀ jọ ìdá méjì nínú ìdá mẹ́ta ni ìlú ọ̀làjú gbà lọ́wọ́ wa. ìwọ sì máa padà bọ̀ wálé ilé ẹni ni ilé ẹni àjò lè dundun dùn kó dídẹ rí ọmọ rẹ léèwọ̀ máa bọ̀ wá tún lé bàbá rẹ fè. ìyá mi yẹbi gbogbo dá nínú láti kó tà sẹ́yìn òdì ilé ṣáá. Hmm, kó o sì máa wò ó bọ́kọ̀ bá ròkun bọ́kọ̀ bá rọ̀ṣà ń bọ̀ wá forí lélébùté ilé ẹni ni ilé ẹni kò síbi tó gbé ní bí ìlú bàbá ẹni máa bọ̀ máa bọ̀ dákun ọkọ mi. ẹ wò kàkà kí gbajúmọ̀ fìṣẹ́ wọ̀lú bó bá fi ọjọ́ kọjọ rẹ̀ lẹ́yìn odi kò léèwọ̀ ẹ jẹ́ dúró kí n pawó díẹ̀ sí i torí ìtìjú káráyé má bí mi wípé látìgbà tó ti lọ kí ló mú bọ̀ ìyá mi ẹ máa lọ. Ah, orí mi o mo fọmọ sọfà pọ̀. ìyá mi ò ti gbà ọ́. ìyá mi ò ti gbà ọ́. dúró mbẹ kí ló gbé sórí. ọdún ni mí ń ṣàìmọ̀ fọlọ́kọ yìí ṣẹ̀ṣẹ̀ mọ́ kọjá láàrin yìí. sọmọ bíbí ìlú ọ̀làjú ni ọ ni. èmi yẹn e sọmọ bíbí ìlú ọ̀làjú iṣẹ́ ló gbé ọmọ rẹ̀ gbèrè òkun. iṣẹ́ ló gbé ọmọ rẹ̀ gbèrè òkun tó o bá ti sọmọ bíbí ìlú ọ̀làjú dandan ni ká wo ewé jẹ́ngbélú rẹ̀. ìyún ò lè ewé jẹ́ngbélú mi rẹ̀ olórí wa ń fi wa tọrọ àwọn olórí wa ń tògùn wa wọn ò rántí ọ̀la wa wọ́n ń tògùn wa. olórí wa ń fi wa tọrọ. wọn ò rántí ọ̀la wa wọ́n ń tògùn wa. olórí wa ń fi wa tọrọ kódà kódà kódà kódà kódà kò dáa kò dáa bẹ́ẹ̀ bá jòǹgbé kẹ́ ẹ má má jòǹgbé ẹ rántí àti sùn yín yé kò dáa kò dáa kò dáa. ara yín ò yá tá a ránṣẹ́ pé. káàtì ẹ̀ wá sọ pé ìpè àgàn táwa fúnra ara wa bá wá kò lórí ibú nú. Mm. Ah, ah, bàbá àmọ́ yín bíi òṣùpá bíi mẹ́fà méje kan sẹ́yìn àmọ́ bí nǹkan ṣe rí ẹ̀yìn náà la tún wò báyìí nísìn kọ́lọ̀ ń jẹ́ àárín pẹ́ àbí <laughs> ṣe rí ẹ wo amòdùnú ti sọlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ yín mm. báà náà bá búwẹ̀ tá a bù tá a bọ́jú tá a tún bù fọ̀sẹ̀ kò léèwọ̀. Ah, ẹ wá gbọ́ dáadáa tí wọ́n ń sọ lẹ́nu rẹ̀ bí amòdùnú bá tiẹ̀ wá sọlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ mi táyé ń bù bọ́jú tí wọ́n ń bù fọ̀sẹ̀ tí wọ́n ń bù fọnu sẹ́yìn dáadáa kò ní sẹ́tẹ̀ ń fẹsẹ̀ ẹ̀rìn káàkiri gbòòrò ìlú náà ní mọ̀ wá pé kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ lè fọ́ àmọ̀dùnú máa ń lọ. ẹ wo bàbá olóye ọ̀rọ̀ tẹ́ sọ náà pọ̀ ibi tẹ́ ti mọ́rọ̀ ń pọ̀ ẹsẹ̀ ń fẹ́ ẹ sọ pé dáadáa dáadáa dáadáa dáadáa tẹ́ fi sí tẹ́ fi sí lẹ́yìn ló dàbí pé wọ́n fẹ́ pọ̀ lójú wa láìsọmọdé abẹ́rẹ́ pọ́n mi èké ni á ni. ẹ jù mí lọ ní tẹ́ ń sọ wọn mi ń tu ẹgbẹ́ yín àbí mo béèrè lọ́wọ́ yín ẹ jù mí lábí orí mi ò pé lẹ́yìn sọ fún mi. bàbá àwọn sọ pé orí yín ò pé àbò ah, láti lórí irú àdúrú yín ò pé lẹ́yìn tẹ́ ẹ ti bá jẹ tẹ́ ẹ ti bá yé mu. ọba ní abéjì ayé àtọ̀run gan mò ń gbé ni níbi ẹni tẹ́lẹ̀ lé ìgbẹ̀jẹ̀ tún tẹ́lẹ̀ kan lérú ah. kẹ níbẹ̀ gan mò ń sùn ni. ẹ ẹ wo Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa ó ti gbọ̀nà ọ̀run lọ báyìí àìgbọ́kọ̀ ọkọ àìgbọ́kọ̀ àdá pẹ́pẹ́ lewu ṣe ń lé arọ ẹ wo bàbá olóye ẹni tí fò bá tọ́ sí ẹni ń pè lóròrò mm-hmm. tó ọmọdé ọba sì sí tó jáde a ní kò sí ní tá à ń jẹ tí èè tán ẹ wò ó ní tó jẹ́ káwa méjèèjì orin súnmọ́ yín tó jẹ́ ká wá ọ̀rọ̀ wa kàn fẹ́ dàbí àwàdà ni a fẹ́ kẹ́ ẹ mú àwọn méjèèjì kẹ́ ẹ mú wa kẹ́ ẹ kó wa mọ́ra báyìí <laughs> kẹ́ ẹ mú ẹnìkíní ẹ fi sábíyá ọ̀tún báyìí ẹ mẹ́nìkejì ẹ fi sábíyá òsì báyìí ẹ mọ̀ kó wa lọ ẹ̀tẹ́ ikú adélẹ̀ lè rí <laughs> àbí <laughs> gbogbo bí gbogbo kíní ọ̀hún ṣe ń dùn tó ń ṣe yùgbàyùgbà nínú ìlú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀ náà làwa rí

mo béèrè lọ yín ni bí n bá fi rú yín ìsáàrò mẹ́ta díẹ̀ dọ̀bẹ̀ nù ẹ̀ dọ̀bẹ̀ nù tápẹ́ tápẹ́ tápẹ́ ó tún fọ́. bàbá kò lè dànù kò lè dànù hmm. kò lè dànù àwa náà mọ bí ṣe ń lọ ìbẹ́yìn rèé abẹ́yìn náà kọ́lẹ̀ mu nǹkan yìí àbí láti bàtà ti dé àbí yàrá kan ṣe ń lọlẹ̀ ni tún kún padà lẹ́tún <laughs> lẹ́tún dà á. bàbá tiẹ̀ ní mọ́mù kankan mọ́ ni. <laughs> gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń bí ṣe ń wọlé tí ń jáde gbogbo ẹ̀ náà là ń wò láti bí oṣù bíi mélòó kan <laughs> láti ìlú ọ̀làjú lọ ìbáṣọ rèé àbáṣọ kọ́lẹ̀ yìí wọ̀ yìí <laughs> aṣọ tí ló ti yàtọ̀ yìí ẹ̀yin lẹ̀ yóò wà dirẹ́ mọ́ bíi ti irú wa yìí ah! kọ́lọ̀ mọ̀jẹ̀ tó ra padà sí aburú tẹ́tù mọ́ fi padà wọ́rú eléyìí. Mm, àṣẹ <laughs> ọ̀rọ̀ yín ti wá ń yé mi ní ìsìn mhm. ó ti ń lójú tù bọ̀ ṣé mo sọ mo sọ fún un pé ẹnu nìfà wà ẹnu lè fa wà so bàbá ẹ mọ̀ wulẹ̀ ẹjọ́ da bọ̀ ẹjọ́ da tán báyìí. ẹ ó ti yé mi tí mò ń sọ fún yín ní tí mò ń gbìyànjú àtisọ ni pé wọ́n ránṣẹ́ sí ìlú ọ̀làjú lọ́hùn kí wọ́n fún mi náà gèrè pa bíi mẹ́fà. kí ló dé ogún wọ̀lú ni. ẹyin náà ló gun ayé mi bí ó ṣe sẹ́ náà ni mò ń wá kí. nígbà táwọn gèrè pàmò adéjẹ́ máa ń sẹ́nu lóró mi bí bí oyin bá padà wà tẹ́fẹ́ mọ́ dàn láàmú tí wọ́n bá rọ yín bá jínú tù. ọ̀run lẹ́ẹ̀tì máa rèé sílé wọ́n bu wọ́n rọ kìnní bájínátù bájínátù lẹ́pẹ́lẹ́pẹ́ nu pé báwọn. ìbálòpọ̀ yín gbà láìsí àwọn ọ̀tá ìlú ẹ ẹ ṣe dúró. gbàgbàgbàgbà bá ṣe súnmọ́ èyí orí ìjìnà gbàgbàgbà la gbà ẹ̀yin náà ti ẹ̀ ẹ̀mú kọ́lẹ̀ mu ni. tọ́ba bá ń sìn ẹni kí wọ́n mú kíní kíní ẹran ìgbẹ́ wá kí wọ́n yan kọ́gbẹ́ kẹ́kẹ́ kẹ́ wọ́n fi pa. ẹ̀yin náà lọ́mọ àmọ̀tọ̀. ìkọ èyí jẹ́ wàá náà àwọn olóyè ti nǹkan dé mọ́. rere ni a ṣe rere ni a ṣe ká má bàa ló jẹ́ ojú kòkòrò ń kó bá ní. má má má má má má ni ká ṣe rere ni a ṣe ká má bàálù jẹ́ ojú kòkòrò ń kó bá ní. rere ni a ṣe rere ni a ṣe ká má bàálù jẹ́ ojú kòkòrò ń kó bá ní. àlùmọ́ọ́nì tàwa àlùmọ́ọ́nì tàwa tàwa tàwa tàwa. kí ló dé láì ṣe ràkùn mi hmm. ah, ẹ sì ti ń sáré èjè gan-an ó sinmi hmm. ọkọ̀ ká ló tún lọ́hùn. Adétóun Adétóun máa sinmi. Ah! Adétóun àti wọ́n délé kan tó fún wa pé oko ló tún lọ ìwọ kan náà làgbẹ̀ ìwọ la pẹja ìwọ la gẹ́gẹ́dú hmm. ẹ̀mí èèyàn ọmọ ní pọ́njú fọ́nrán òwú iṣẹ́ tíntín owó tíntín ní jẹ̀mí ogún. bóyá tó bá bá a sọ fún bóyá yóò sinmi ẹ dákun ẹ̀yin ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ bá débi ayẹyẹ tẹ̀ ń lọ ẹ bá ń wí fún wọn pé mo fohùn ránṣẹ́ o ayé ò pọ̀ lénìí ayé lè wà lọ́jọ́ mi. Eh, kíkúlù so gbẹ́ kòtò látàárọ̀ dalẹ́ ẹ̀yin ò ní kó run rè ó rọrùn bíi tàdán ó jẹ́ mọ́ sinmi ẹ̀mí iṣẹ́ mọ̀ gùn jẹ̀mí èèyàn lọ. Hmm. wo wa sórí bá ti rí sórí pàdùnwó sórí. ìgbàgbé sí ọ ṣé ìwọ mọ̀ yìí pé ẹni tí ò bá mọ̀ ọjọ́ kan kejì náà so nílù ìwọ yìí jò ní tó sunkún lọ bòde àlùmọ́nì tó lẹ́rù wọn fi ọ́ ṣe ń lu ọ̀làjú ṣé ìwọ mọ̀ yìí pé balógun tá a bá bá lójú ogun là ń kojú mọ́ ni ń tá a bá bá ràjò là ń dojú kọ ẹni tó sì ń ṣàfarawérè ọmọ onílù ni béèyàn bá ṣàfarawé yóò do gbèsè àtìpó lèmi lẹ̀ yìí wọ́n sì fi ewé jẹ́ǹgbèlú wọ́n fi ṣe mí láàánú ni jẹ́ ń tẹpá mọ́ṣẹ́ mi kí n mọ̀ bá a jẹ gbèsè kí n lè kéré oko délé mo rí yín o mo rí yín náà. kẹ́ẹ̀nà kẹ́ẹ̀nà já lóde kí ló dé já lọ torí kíni bó bá lò lóde mi ò fi dùn sí ni. Àríkẹ́ ó ń bọ̀ ó dé ọjọ́ tí ń pajú dé ó ń bọ̀. má bínú. <laughs> dákun ṣé àwọn ọkọ rẹ olóorun kan ní ń bọ̀ lọ. n ò lè kó máa rìn. Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ ẹ mọ̀ kúdù o <laughs> bó ni. sáà fi àlàbà yín. àlàáfíà ni. Àríkẹ́ kí ló dé látìgbà tó ti ti ìlú ọ̀làjú dé bàbá kí ọ ó gbòjú òkè báyìí ìgbà míì wà tó jẹ́ pé ọ tẹjú mọ́lẹ̀ ìgbà òmùmọ́ síbi ẹni pé ò rí wa ẹni pé kò rí wa bó ti ṣe ń wo òun nígbà tí ó ṣe pé bóyá péjà kan wà láàrin ara wa náà tẹ́lẹ̀ dàbí alára nǹkan tí ẹ̀níjà tí wà ń bẹ gan náà gan ṣé bàbá ń jàbí kakú ni bàbá ń jàbí kakú ni ọ̀dà náà ọ̀dà náà tó bá jẹ́ pé àsì mm. ọ àti ẹgbà pa àsì ọ ọmọ bẹ bínú mọ bínú mọ bínú mọ bínú dákun orí jìyàn. ara yín ni kẹ́ẹ̀bẹ̀. Mm-hmm. kábẹ́rẹ́ wa. ẹ Àjàdí mọ bínú mọ bínú. adigun òṣùpá hm? hmm? mi mọ bínú. àti bẹ̀rẹ̀ wa. ẹ̀bẹ̀ gí gbà náà. ká tún bẹ gí. Ah. ẹ má bínú o. Ah, tó bá ń tó bá ń ni. ẹ má bínú. ẹ má bínú. sọtán kí ló tún kù tá a fẹ́ bẹ̀ báyìí. ẹ buhari kẹ ọmọ tọjọ fẹ́ ká wa lára bá wọn ọ̀rọ̀ ló làjú la bá wa. <laughs> kí ló ṣe ìlú ọ̀làjú o. nǹkan kò ṣe ìlú ọ̀làjú <laughs> kó lè bàdá náà ni bó ṣe ń wò wáyìí mm. bó ṣe ń wò wáyìí mm. ó wà wá náà káwa náà ti dé lọ làjú kó tiẹ̀ ràn wá lọ́wọ́ káwa náà kan bára wa ń lọ làjú gbẹ̀ẹ́ mm. kàtìẹ̀ kàtìẹ̀ parẹ́ sọ̀hún kára sọ̀hún pátápátá ká mọ́ wà mọ́ mm-hmm. kódà gan bàbá wà lọ́hùn kódà kó jẹ́ pé nínú àwọn mọ̀lẹ́bí wa ìkan sòdòdò wọn wá ní mọ̀lẹ́bí wa o wọn sòdòdò ńlẹ o ní ẹbá nǹkan kan lò fún kára rẹ̀ ó kódà gan níbi tí ìlú ọ̀làjú ibi tí ń mú alára dé tí ń wùwá dé kódà kí wọn àlọ́ kan lára ìyá mi ọ̀yà màá ní ọ̀ ṣe yà ẹgbẹ́ ìyá sẹ́gbẹ́ náà òtútù ló mú wọn láti nù kọ́ńtà tìfì yára náà ara wọn wà lẹ́ẹ̀ẹ́ ah, ah àwa náà fẹ́ mọ dán bíi tìyín ẹyẹ wẹ́wẹ́ gbọ́ra yín ẹwo ẹ̀kan wo ẹwo yín ẹwo wa àwa la dàbí ẹni tó dòpa yìí ẹ̀yin lẹ́ ń wá lára ń bara eléwé ń jẹwé yìí ẹ jẹ́ wa náà gbádùn ayé. kí ni nǹkan náà ah, ah. ẹ̀yin ẹ̀yin yìí ṣá ìlú ọ̀làjú <laughs> ẹgbẹ́ ń bí wọn kan ṣé bí ó ń dọ̀tí bíi tìyín tẹ́tẹ́tẹ́tẹ́ dọ̀bùn tẹ́ pa sí ọ báyìí náà wà ń lu ọ̀làjú. Ah, dákun ló èmi ló ṣerú wa mo ní kí ló ṣerú wa afọ́lójú ni àbá gẹ́lẹ́sẹ̀ adití ni a ní àbá àṣebi gànági. èmi ò mọ fún ọ o sórí ẹni tó wá bá òní kò kọjú sí dákun mọ wẹnu sí ńlá o bọ bá kọjá yàrá rẹ yín bu ọ yín bu ọ yín bu tọ́lá mọ́ ọ̀la. mo tọ́ bá bú yẹn mi náà wọ wọ́n wọ ọ bàjẹ́ ah. wọ́n wọ ọ rẹ̀ yín màmá fi ọ̀pọ̀ lẹ̀ báyìí mọ́ <laughs> wọ ọ gidi ni o. bẹ́ẹ̀ni rẹ lọ. àdìgún ah, sọ gbọ́. sẹ́yìn tẹ́ lọ lu ọ̀làjú náà ni. kẹ́mi gbẹnu mi lọ. bẹ́ẹ̀ ni mo sọ sẹ́rí ìwà gidi inú yín àti ìwà òmùgọ̀ yín tó ń tẹ̀lé yín kiri nínú ìlú àlùmọ́nì ó sì ń bẹ lára rí ẹ sì fẹ́ wọ̀ ìlú ọ̀làjú ah! ẹ yẹ kí n sọ kinní kan fún yín bẹ́ẹ̀ bá fẹ́ wọ ìlú ọ̀làjú ah! ẹ kọ̀ọ̀kan lọ kọ́ bí wọ́n ṣe ń rìnnà bẹ́ẹ̀ bá ti kọ́ rìn tán ẹ wàá kọ́ bí wọ́n ṣe ń wùwà ah! àti ìṣesí àti bí wọ́n ṣe ń sọ̀rọ̀ níbẹ̀ ah. bí ẹ bá tún wá kọ́ ìrùn tán ẹ wà kọ́ bí wọ́n ṣe ń bá àwọn ènìyàn pàtàkì láwùjọ jókòó bóyá lẹ́yìn ọdún mẹ́wàá tẹ́ bá ti mọ gbogbo yín o. kẹ́ni. kẹ́ ẹ padà wá bóyá ẹ lè lọ ìlú ọ̀la yìí. Ah, kí ló ń tẹwọ́ sí kí ló ń tẹwọ́ sí nìyí. Ah. kí ni ha. èmi ni ha. ìràwọ̀ ìjà ọkọ̀ ọjà bó ti yẹ ìràwọ̀ ìjà ọkọ̀ ọjà bó ti yẹ ọmọ yóò mú ní kékeré bí ti wulẹ̀ kọ́mọ kí ló dé ní kíni. àjàdí kí ló dé. tí kíni fi ṣe sẹ́ẹ̀. sórí gbà tí mo ti wá pè ọ́ nílé tí mo ti ní àjàdí o já lọ ọ̀dọ̀ àríkẹ́ o eh. bóyá ọlọ́run lè ràn wá lọ́wọ́ látọ̀ ara rẹ o sọ ma pé ló ti bẹ̀rẹ̀ sí ló ti bẹ̀rẹ̀ si. ṣe bíi ló ti ń ṣe ló ti ń sapá báyìí ló ti ń sapá báyìí tó ti ń ṣe tó ti ń gbé ìwà ìgbéraga rẹ wò. Eh. atúndé bíi náà nìsín eh. ọmọ sọ pa àṣẹ̀hún atúndé pé ẹjẹ́ àjọ bíi ọmọ yìí ó mọ̀ dọ̀bálẹ̀ fún ọ ìsọpọ̀ rẹ̀ mi ni ọmọ dọ̀bálẹ̀ fún ọ ó tún wá ní ká àjọ bẹ́gí èmi tún dọ̀bálẹ̀ fún gi orí ìdúró náà ló sì dúró bí igi tí mo dọ̀bálẹ̀ fún náà o ọwọ́ ń ṣe báyìí bí ìgbà tó ń sanwó fọlọ́gun ṣé mo já dágun lónìí àbí mo já bíjà. ṣé kí n wá dọ̀bálẹ̀ fún ọ padà. Ah! ó yí inú rẹ̀ ló ẹ̀ lè wo níbi tá a jọba dé yìí eh. níbi tá a jọba dé yìí eh. mo lálàá mo lálàá wípé èmi àti ẹ àtúká àjọṣe mọ́. ọlálà eh. ọlálà mo lálàá. sórí ńgbà tí ìwọ lálàá ti ẹ̀hún lèmi tají E, e, e, èmi ò fi ọlẹ̀ bá ń lásán lójú oorun pé gbẹ́gbà tí mo lálà mo bá ọjà gan ni mo lù ọ́ gan ni. ó lù èmi mo lù ọ́ gan mo lù ọ́ gidi. owó fi gbẹ̀mí ni. mo lù ọ́ mo lù àjàdí mo lù ọ́. ó lù èmi mo lù ọ́ ọ̀nà gan kókó sí kò mí. owó náà ọ̀nà gan jáàrẹ̀lẹ̀. mo nà gan jáàrẹ̀lẹ̀. àkóso mi rò. agogo kan ló fẹ́ mọ̀ bàjẹ́ ni ṣé gbogbo nǹkan ló fẹ́ mọ̀ bàjẹ́ gbàṣẹ́ jáde lọ́nfẹ́sẹ̀ wọ ni. Ah, bá a mú ọ lọ bí ta ti fẹ́ fẹ́ yàwó kò ní padà gbà fún wa náà ni ibi tí ẹ ti jẹ wá lówó ibẹ̀ ń lo ti láti rò pé káàkiri bá gbọ́ fílẹ̀ alọ́wọ́ ni wọn ò ní fún wa lọ́wọ́ àmọ̀ràn ojúmọ́ wa ni nígbà tó ti nígbà tí mo ti ń dọ̀bálẹ̀ fún gi tó ti lè dọ̀bálẹ̀ ni mo ti mọ̀ pé mi ìgbéra kan ń gbénu rẹ̀. ṣé torí ọ̀rọ̀ olú ọ̀làjú iná èsè èèyàn kò kó sí. torí kò fẹ́ rí olú ọ̀làjú lọ fẹ́ máa ké. èsè èèyàn èsè èèyàn. wo adigunjalè lé. ilé la ń lọ ni àgbẹ̀ kan òrukọ òrukọ kọ́ gbàgbé lé tẹ́lẹ̀ já lọ. yóò gbàgbé kí n tèmi pẹ̀lú àgbẹ̀ sẹ́mi ń dako ni. aláyànlé rẹ ni mí látòdì ọ̀run já máa relé. nígbà tó bá tẹ́ bá ti rẹ́ tó ewu láti wájú báyẹn ti mọ̀ pé lérí ibú ni wọ́n. àmútọ̀run wá ni àmútọ̀run. ó sì kó ń díjọ. ṣé torí ìlú ọ̀làjú yìí náà. ẹ dúró mẹ́ ń bọ́ dà ẹ ti ṣíwọ́ aṣẹ́ ni ta ti ń bọ̀ bèbò àwa ti parí iṣẹ́ àbíbò. bẹ́ẹ̀ ni àti síwọ́ ọṣẹ́ àti pé ilẹ̀ ti ṣú orí alágbàṣe báyìí kò sì ní burúburú kílẹ̀ ọmọ sùn bó o láti bẹ̀rẹ̀ ẹsẹ̀ látàárọ̀ a ṣiṣẹ́ tí lè ṣú tílẹ̀ ń bá ṣú a tún tẹ̀síwájú a tún máa ṣiṣẹ́ láti alẹ́ o títí ilẹ̀ ẹjọ́ kejì ẹ̀ mọ́ láì ní sinmi. nílùú tí ń lọ́hùn lẹ́tí máa ń ṣíwọ́ lásán-án tàbí níyàlẹ́ta nílùú tí a ń bì àṣedòru ni àṣemọ́jú. àwa ní sinmi ni. ẹ wá o ẹ jẹ́ kémi sọ nǹkan kan fún yín o tí ò bá yé yín dáadáa ìlú tiyín lọ́hùn ló gba ara dáadáa ìlú tí a ní àyín iṣẹ́ làwa máa ń ṣe àwa ọmọ nílùú gan iṣẹ́ làá ṣiṣẹ́ ìṣẹ́jú ìṣẹ́jú làá máa ṣiṣẹ́. orí ìyá mi ṣé wàá dárò báyìí. ọ̀rọ̀ ni kọ́kọ́. Ah kódà a ti wọ gà ọ àbámọ̀ má ṣe é aṣetọ́ dáa pọn. Ah, ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀nà tó bá jì ó níbi tó yá sí ohun gbogbo sì ní burúburú kó mọ́ lópin. òpin rẹ̀ gan-an ni pé kẹ́ ẹ padà sílùú yín o ìlú yín ló gbèrè tó gbọ̀lẹ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ wa ń bì á ṣiṣẹ́ kárakára ni bó o ṣe o jẹ́ ah, ẹgbọ́n náà sọ́jà táwọn fún iṣẹ́ rẹ̀ òbí kẹ́ ẹ má kú ni kẹ́ ẹ lè bá a ṣiṣẹ́ ni àwọn wíta yìí wọ́n sunkún egbére ó ṣojú fitifiti. ẹ wo ẹ dákun nbọ ni sẹkùn sí. ó sùn kiri. ẹ wo ẹjẹ oye oye oye oye oye oye ẹ nìṣó ẹ nìṣó ẹ sọ kí ìwà tún dúró mú lẹ́yìn kí ìwà tún dúró mú lẹ́yìn. Mm. káàrí ayé títí báyé ti mọ bí iná gún àráyé ọ̀hún gbámú asáré àtẹlẹsẹ̀ àfi bàtà ẹsẹ̀ ká lè rí òun yẹnà àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀nà wú kókó. ẹ wò ló bó ti dààmú mi lórí gbogbo ẹ̀ wá dahoro ó wá kó èmi nìkan èmi èmi èmi ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà mo wá fi ọwọ́ àkárè mo fi bomi sẹ́nu. Ah! Ah! Ah! àbálùmọ́ nìkan yìí àbí ìlú àlùmọ́nì kọ́ yẹn. ká ló bá ń bẹ lọ́nà kó ká èrè ní bá ń bẹ lọ́nà kọ́rọ̀ dànù olúfà ní bá ń bẹ lọ́nà kó fà lọ àwọn alágarí gàṣà ń bà ẹ̀yin ọmọ ẹ̀ wọn mọ̀ pọ́nmọ́ lọ́nà fẹ́ kọjá. lẹ́ọ̀ ọ̀kàrẹ̀ gbà. èè kábíyèsí olúwa mi orí ìrònú yìí náà lẹ wà eh, kákárí bọnú bí irú èyí ọmọ tó ti ń ṣe ni a mọ̀ pé bó ti tọ́ òsì mọ́ o bó ti gbà ló olúwa mi a mọ̀ pé gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń bẹ́nu ìlú wa wọ́n ti sá lọ ìlú ńlá wọ́n ti ń lọ ṣọ́ra ajé lọ́hùn-ún lóòótọ́ epo tó jẹ́ pé afẹ́ lè máa fi wẹ̀ ká máa fi wẹ̀sẹ̀ nínú ìlú wa yìí ó ti di ràǹkówó lé wá kiri hmm. àmọ́ síbẹ̀síbẹ̀ olówó. kò sí síbẹ̀síbẹ̀ kankan bẹ̀ mọ́ kò sí síbẹ̀síbẹ̀ kankan bẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà ni. ẹ eh, ah, wo kákọ̀ pẹ́ Ìbàdàn kọ́ má kọ̀tọ̀ yọmọ kó ní dágbó méjì sórí gbogbo àwọn ọmọ wa tó wà ní ìlú ńlá nílùú ọ̀làjú lọ́hùn wọ́n gbọ́dọ̀ padà wálé kán wá tún ilẹ̀ bàbá wọn ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún wọn à n tó bá gbà láà fún o àwọn ògo wa lọ́jọ́ iwájú nù. lè dogun kó dogun lè dìjà kó dìjà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ pátápátá là fọ́jú ni kùnàkùnà là á dẹ̀tẹ̀ ojú àfọwọ́tán ìjà ni mo dálẹ̀. Ah. Ah. ó wọ̀n ṣe o orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá a wí fọ́mọ ẹni a gbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwo ìbá ṣe pé bí Fágbèmí ṣe ń wí fún yín lẹ bá gbọ́ sí lẹ́nu ni ọ̀rọ̀ yóò bá ti dára dára dá báyìí ó wá di rúdurùdu mẹ́yìn lọ́wọ́ ah. ẹ wá torí owó owó ẹ torí owó ẹ ta ẹ ẹ ta àwọn ọmọ yín àti ọjọ́ ọ̀la wọn ẹ ta wọ́n tògótògó ẹ ta wọ́n sílùú sílùú ọ̀làjú ẹ̀rí ẹ̀rí bí ẹ ṣe ń wò àmọ́ tá a bá ní ká dijú kẹ́ni burúkú kọjá tẹ́ni rí ó fi lọ́mọ ni lọ́ àní mọ̀ ìní ò jẹ́ ń ṣe ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún yìí. ẹ ṣeun. ẹ má ẹ má dúpẹ́ lọ́wọ́ mi torí tí mo fi fẹ́ ṣe tí mo ṣe àfi tí ìbá ṣe torí àwọn mọ̀jẹ̀sẹ̀ tí wọn ò lẹ́sẹ̀ lọ́rùn tẹ́ ẹ ti fi tẹ́ kó bá. Ah. ó ní ẹgbà gbẹgbẹgbẹgbẹ màá sì fi lé ọ lọ. àní wàhálà rẹ ònu gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá fẹ́ rán lọ sílùú ọ̀làjú yóò fi kinní ìsẹ́nu ẹ wàá wí fún un kó mọ̀ dábàá o tó bá ti dọ̀hún kó pàṣẹ ni kó sọ pé ọba àlọ́ ọ̀làjú ó ní hùn báyìí mo dé láti wá kó gba àwọn ọmọ wa tí ń bẹ nínú ìlú yín láti mọ̀ kún ọ lọ sílùú wa tó bá ti lè rí báwọn yóò yọ̀ǹda fún kẹ́ ẹ mọ̀ ọkùnrin lónìí. ẹ ti gbọ́ báyìí kó mọ̀ dábàá o ó pàṣẹ ní o. a rí yín pẹ́ ìdí ọmọ so àbẹ̀wò ló tún gbọ́n gẹ́nẹ́ tó ń dúró mú nìsín. ó tún máa fún mi ó tún máa dàn láàmú káàkiri rẹ̀. èmi fi nǹkan ẹnu gbé mi sọ̀rọ̀ èmi èmi tọ́ ọmọ láàárọ̀ wọ́n bù bí èpè. Ah! èèyàn mélòó ní gbìmọ̀ rẹ̀ náà. babaláwo tí wọ́n ẹ̀sẹ̀ gbàǹdù wà ní kábíyèsí ó ní bẹ́ẹ̀ndì ọ̀rọ̀ pé tó bá ti ṣe báwọn tó gbogbo ọmọ wa ti ń bẹ́ẹ̀ bí wọ́n lè wá láǹfààní láti kọ́ ẹ̀ padà sílùú wa hmm. bẹ́ẹ̀ ni. ìbẹ̀lẹ̀ ayé. ọ wà. kò burú ṣé wọn ò tọ́ wọn mọ̀ lóore ìṣòro yà wá mọ̀ wá lọ. ẹ ẹ kábíyèsí ẹ wá dákun o ọ̀rọ̀ yìí láàrin èmi àtẹ̀yin ni o gbogbo ohun bá dé kò gbọdọ̀ rọrùn mọ́ o. kábíyèsí. èmi ló ṣe ọtọ tó ń kéwèé ó dáwọ́ mélòó tèmi rẹ jọ ṣe tí mo padà dọ̀dàlẹ̀. ẹ kò sí kò sí kò tí ì sí rárá ọ̀dà kábíyèsí ọ̀dà o ẹ dèrè o ẹ lọ́ra o. olórí ìwà ń fi ìwà tọrọ àwọn olórí wa ń tògùn wa wọn ò rántí ọ̀la wa wọ́n ń tògùn wa olórí wa ń fi wa tọrọ wọn ò rántí ọ̀la wa wọ́n ń tògùn wa olórí wa ń fi wa tọrọ kódà kódà kódà kódà kódà kódà kódà odò. bẹ́ẹ̀ bá jó ń gbé ẹ má má jó ń gbé ẹ àti sùn yín yé kò dáa ah, ọ̀rọ̀ tún yí ọ̀rọ̀ rẹ̀ mọ́ alágbá o. egbìnrin ọ̀tẹ̀ mà lélẹ́yìí bá a ṣe ń pàkan nìkan ń rú jáde ọ̀tún ló sáré wá bá mi wípé ọmọ fágbèmí tó tó dolóògbé ń jọ sí ó ti fẹ́ di àgékù òjò tó ń ṣòro bí agbọ́n o. mo wá rò pé àjọrò ní jẹ́jẹ̀rò kí n fi tó yín létí o. kábíyèsí ṣé ọ̀rọ̀ ọmọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ń lẹ̀ ń kàkún inú ń bẹ́ wúrẹ́ rẹ̀ ó ń fẹsẹ̀ halẹ̀ kí ni ìfowó ẹ̀ sí ìyá gbogbo ẹ má sọ báwọn mọ́ ọ. Ah, mo wí. ṣẹ́yìn ò mọ̀ pé ọmọ tí ẹyẹ bá bí ẹyẹ náà ní í ṣe ni èyí táwo náà bá sí ibi awo náà ni o ó ní nǹkan tọmọdé òun jẹ tẹ́lẹ̀ kù ni kó tó máa ṣenú gbẹndu sọ́lọ́dẹ wa. kí ni irú rẹ̀ ọ̀jẹ̀ tí ó ṣenú gbẹndu sọ́lọ́dẹ rú wa ẹni tó jẹ́ bàbá tó gbọ́n bíi ifá tó mọ̀ràn ọmọ náà la ránṣẹ́ náà tọ́tún ni a máa jẹ́ ọ sọ̀rọ̀ pé tí a bá ti jẹ́ ọ sọ̀rọ̀ ọ parí sọ sọ̀rọ̀ ẹ wò ó kábíyèsí ẹ tú mi lẹ̀ kí ológì yóò tó pàgùntàn gbogbo lé ní ọ̀tàjì kírú ọmọ wo tó dí wa lọ́wọ́ à ń gbọ́n fún àyọ̀bà rẹ̀. kábíyèsí ẹ fi dà mí. mo fi dà yín. lágójú sórí láti ibi tí mo ti ń mú ọbọ ìwọ ló ní gbogbo. bẹ́ẹ̀ ni mo wí àti débi gẹ̀rẹ́gẹ̀rẹ́ o. ṣeun ah olóyè ọ̀tún sọ bẹ́ẹ̀ mo sì bá a bẹ́ẹ̀ wọ́n ti má ti débi orí mi ò sọ̀re ah olódùn ò ṣe elédùn ò ṣe o àṣẹ tí orí ọdẹ bá ń dààmú ọdẹ nígbó wọn á ní kò lè dẹran pa bí orí bá ń dààmú àgbẹ̀ níjù wọn á ní ò lè dá ṣùgbìn kó wù ah, orí mi ò ṣe ẹ ìyá wa ṣe rí gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń bá mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ ń ṣe hùn tí ń jẹ́ ní o ní báyìí mo ti jẹ́ ní o gbogbo sẹ́tẹ́ bá mọ́rán mi báyìí ní ìjẹ́ ní kọ̀ọ̀kan àìsàn ìyá wa. ó parí a jẹ́ wípé o ti bọ́ sínú ọlá nù. Ah, ó ti wà láàárín àwọn èèyàn pàtàkì bó o bá ti lè ṣe èmi wá fi ń dá ọ lójú wípé láìpẹ́ láì jìnà ó mọ bá àwọn lọ́balọ́ba jẹun ah. àmọ́ ó sì tún kú o. ṣé kó tún kù. bẹ́ẹ̀ ni ah. ọ̀rọ̀ sì tún kù lẹ́yìn o ìwọ máa bọ̀ báyìí. ṣàgbéjù kí ló fi nu ẹmu fún mi. Ah. kí ni ìní fi sínú ẹmu fún ọ ṣebí mò ń bẹ ọ láti jẹ pé ká ṣe kínní lẹrọ ṣé bọ́n fi mí gún lágídí ni nǹkan tó gbà mú ṣe fún ọ. Ah, lágbèjì ó kò dákun ah, ń pariwo. pariwo pariwo kí gbogbo aráàlú gbọ́ ṣebí mi tí mò ń wọ ọ lójú ni. lágbèjì dákun. lágbèjì dákun alágúnjú dákun ó ah, dá o ń pariwo o lágúnjú ó dá dákun. Ah, ah, lágúnjú lágúnjú dákun. nìkà o ọ̀làgùnjú mo kojú fẹ́ sí ọ ó sì fẹ̀yìn fẹ́ hàn mí oríṣà lùmọ́nì kí ló dé tó fi mí sílẹ̀ fúyà jẹ ah ah.

Hmm. hmm. àṣẹ àdúrà ńlá ni pé kí ojú má relédè ni kí ẹni tí gbogbo ayé ti ń yọnu sí kó má di ẹni ayé ń yọ. bẹ́ẹ̀ ni ó rí bí ṣe ń pa gulọgulọ. òrìṣà yọ̀mọ̀ fá hmm. tó ṣe wípé òun ni agbẹnusọ fún ìlú àlùmọ́nì láti ọ̀dọ̀ àwọn òrìṣà wá di òrìṣà rí mi sá béèyàn ò bá ti mọ kòtò ìyá kòtò náà ni ó mọ̀ jẹ mébí èèwọ̀ tóun àtàfẹ́sọ́nà rẹ̀ jẹ ń ló mú kí gbogbo ẹ̀ polúkú musu báyìí. bẹ́ẹ̀ ó sì mọ̀ pé òrìṣà àlùmọ́nì a máa yan bọ̀ láti mú alátọ̀nà. a ní òrìṣà alátọ̀nà gan ìlú ìlú wa ọdún bó ṣe yẹ ọdún ìṣe hmm. ní rán mú ká tó wá bùrọ̀gbà tí òrìṣà yọ̀mọ̀fà lọ́tọ̀nà tó dẹni ọkùnrin kí lọ́nà àbáyọ báyìí. ẹ̀ẹ́dẹ́mọ̀ lọ́rọ̀ òrìṣà àlùmọ́nì yìí o òrìṣà tábà máa wí pé gbogbo obìnrin tó bá ti di ẹni ọkùnrin kò gbọ́dọ̀ gbóhùn àlùmọ́nì mọ́ bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ játọ́nà mọ́. bẹ́ẹ̀ ni o agọ̀ ti bo yọmọ fá lójú kò lè rí nǹkan kan débi yóò gbọ́ nǹkan kan. àlùmọ́nì ti pohùn dà ó ti yí sẹ̀sepo ó ní òrìṣà yọmọ fá òun nìkan ni kó máa bá sẹ̀se lọ. irọ́ ni o. irọ́ ni kí ni ó ní tipátipá náà fi gẹ́yìn lórí lórí ìyá rẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀ kò fi tinútinú ṣe nǹkan tó ṣe. dadambiri. olùdíje ọ̀fẹ́ kù. ajagunla mo ní kílẹ̀ ń dúró wò ọlágójú wọnú ìlú yìí láti alẹ́ àná ẹ̀ sì rí nǹkan kan ṣe sí. ya gbogbo ẹnìkan ìgbélémòjò òdòkó àṣẹ ẹ̀yìn àti kábíyèsí làwa náà ń dúró dè. kí lẹ tún dúró fún mo ní kí lẹ tún dúró fún àbẹ́yìn ò mọ̀ wípé bá a bá fi irú ọmọ àparò ọlágójú sábẹ́ tá à ń gbìkà èṣù àìní rí nǹkan jẹ ni. Kan, ọ̀làgúnjú tó jẹ́ wípé àfilẹ̀ lásán hàn tí ń rá bàbà bá a bá gbà á láyè láti gbèlú yóò mà sọ̀rọ̀ rẹ̀ dèèyàn gidi. tí n bá sì ń gbọ́ mo hmm. tẹ́ ń fi yé mi ni pé ká pa á lẹ́nu mọ́ títí láéláé kó má bàa sọ̀rọ̀. ẹ ṣí lẹ́nu lẹ́nu kó máa rò bòròbòrò kiri pé ìlú ọ̀làjú ló rán oníṣẹ́ ọ̀ràn tó ń jẹ́ ó ti yé mi ohun tèmi ń wò tẹ́lẹ̀ ni pé ó ṣeé ṣe kó wúlò fún nǹkan mi. wúlò kí ni ìwúlò ọ̀dàlẹ̀ kí ni ìwúlò rẹ̀ àbẹ́yìí ò mọ̀ wípé bá a bá jẹ yín tán à ń sèpo rẹ̀ nù ni. bá a bá jẹ yín tán hmm. à ń sèpo ẹ̀ nù ni hmm. ìkòyí lè ránṣẹ́. Mm-hmm èmi ò ní kó yẹ ẹsẹ ọmọ àdílẹ̀ dógún mi ọmọ gbọ́n yẹn ọmọ gbọ́n yẹn ọmọ gbọ́n ìgbọ̀n tó ní fẹsẹ̀ lẹ́yìn ẹsẹ̀. èyí tí ọ̀jẹ̀ sọ ní kò yóò lè jẹ́ kó yán bí lónìí olóòótọ́ ẹ̀gbọ́n mọ́ ìkòyí tọ́ lọ sọ́dẹ̀ lè kọ́lé. ogun ọ̀fẹ́ ogun ọ̀fẹ́ ogun ọ̀fẹ́ ọmọ àlè ní sọ̀rọ̀ tí ì wí bẹ́ẹ̀ mọ́ ọmọ àlè ní sọ̀rọ̀ tí ì ṣe bẹ́ẹ̀ mọ́ àti ṣe bá a ti wí ibi tá a wí la dé yìí gbogbo ohun tá a láṣẹ fún ọ la fi lé ọ lọ́wọ́ yìí yàn lọ sọ́tún yàn sósì rewájú kọ yàn fàǹdà sẹ́yìn ó rí i pé wọ́n ló nìkan rẹ ọ̀yà. bàbá o àìsè o báwọn ọmọdé bá ń ṣeré à ń sàkúta àsàdànù àsàdànù lọmọdé ń ṣeré à ń sàkúta àsàdànù tabanamuni ọ̀làlámù ẹnu ẹnu lẹ́sẹ̀ fi ń pẹ́ kúrò ojú ọ̀nà bàbá tabanamù alákẹ̀dùn lórí ewé alákẹ̀dùn a sì dewé abéwé lọ àtàǹtàkùrà ẹnu ẹyẹ òrùn òkúta bàbá ẹ sádànù ẹ jẹ́ mọ́ bá tẹ̀lé lọ. malo. ¿Eh? tó sọ̀hún ó gọ́ sí fẹ́nu ọ̀ra. kábíyèsí mo mọ̀ pé mo gọ̀ wọn ò jiyàn pé mo gọ̀ kódé mi gan mọ̀ wípé mo fẹ́nu ọ̀ra àmọ́ kábíyèsí ìwọ̀nba ni pélégùn wọn láì ṣe gọ̀m̀bọ́ nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ń tá a sọ ni wípé àjọmọ́ pé kínní ní dọ́gbandọ́gba èyí tí wàá ṣe tó wá di pọ́rọ̀ yí padà ẹ wá ń yan owó lé a lọ́wọ́ ẹ yan owó lé a lọ́wọ́ àbí ó yẹlé bàbá tí a náà sàlá jẹ ó yẹlé bàbá yín lẹ́yìn náà jẹ ẹ̀yin kò wá yẹ kẹ́ ẹ lè yàn wá jẹ débi wípé ẹ tó fi hàn wá yí pé àmọ́ ń tàn sí. ẹ ẹ ṣe ẹ gbọ́dọ̀ wá. ẹ gbọ́ ọba jọ yẹlé bàbá rẹ ó jáde ló gbé sórí ni ẹ sì máa bá ń pẹ́ dédé kí n máa jọ lórí ìlú sí mo ní kí n mọjọ lórí ìlú sí kí n máa bá yín pé dédé abẹ́rẹ́ wá gbà mí ni. ọgbọ́n gbọ̀bìà ni ọ́ wọ́n gbọ̀bìà ni ọ́ nǹkan kan lágbọ̀n ẹ̀mí ẹ̀mí jókòó ni ò sọ kankan yìí. kábíyèsí n ò dákẹ́ lásán káwí lọ́kọ̀ kan ni kí n ní sùúrù fọ́ọ̀tù kó fúlẹ̀ ni ní kí ni ẹ̀yin àjẹ lóòótọ́ o ńgbà tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí a sọ pé ẹnìkan wà máa dẹ̀bìtì àyàkọ́ pé gbogbo ẹ̀ wà máa wọlé síra síra síra o kábíyèsí bó ṣe rí nu o. ẹ lukosi kóró gbá lẹ́nu ẹ fún nǹkan tó wí ẹ eh, mo ní kó ló gbá lẹ́nu ìwọ bẹ́ẹ̀ ni ṣé kábíyèsí ló ṣẹlú ṣọkàṣọkà bá sọ̀rọ̀ báwọn ó mà gan. ẹ wo ló ní bọ́dọ̀ sí ẹ eh, bọ́dọ̀ sí yàrá ẹ eh, bọ́dọ̀ sí ọ̀rọ̀ mi kọ́ yó ọ̀rọ̀ lulẹ̀ yìí kò kẹ́yìn rárá kò kẹ́yìn rárá ọ̀rọ̀ lulẹ̀ yìí kò kẹ́yìn kò kó kì í ṣọ̀rọ̀ obìnrin kì í ṣọ̀rọ̀ ṣùgbọ́n kan tèmi ni ọ̀rọ̀ lu tẹ̀sí pé mi gbogbo ẹ̀ mọ̀ mọ̀ gbogbo rẹ̀ kábíyèsí sọ fún mi ń yẹ̀wù lórí ọ̀rọ̀ fágbèmí ni o orí ọ̀rọ̀ ọ̀tún ni o ó ṣe pé ó ṣe pé gbogbo rẹ̀ mọ̀ mọ̀ láyé láyé rẹ̀ mọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gbà kábíyèsí sọ̀rọ̀ mọ́. ẹ wọ mọ́dásí rárá kò kẹ́yìn o ẹ bá fún ilábọ̀ ní yàrá fún ilábọ̀ kòkò kẹ́mi o ọ̀rọ̀ ló lè o. àwa tá à gbọ́n pọ̀ wọlé ta sì ní àmọ́ gbọ́n àmọ́ gbọ́n títí tí ètàn lọ́dọ̀ wọn tí wọ́n tún mọ wá rà lọ́dọ̀ wa sáwà là ń ṣe báyìí sáwà là ń ṣe báyìí ẹ tiẹ̀ wá wò àwa tá à fa yàdígun tá à fara ṣiṣẹ́ tá à lọ gbọ́n pọ̀ ọ̀gbun wa tá a bá ṣe é wẹ́kẹ́sọ̀ ọ̀hún ṣé ti wa ọ̀tún sí òtún wọn àlàyé bá jẹ lọ́jẹ́ o ẹ̀yìn wọn kọ́ tó jogún èmi náà jọ̀gbọ̀n ojú ẹni báyìí là ń sí ẹni ẹ wo wọn fẹ́ ohun tẹ́ ṣe o ẹ̀yin olóyè ẹ̀gùn ọ̀hún ẹ̀gùn kábíyèsí gàràgàrà ó ti pọ̀ jù ẹ̀gùn ẹ̀tọ̀rọ̀ ẹ̀tọ̀rọ̀ àforíjì ẹ túbà wọ̀nyí ẹ túbà ẹ tọrọ àforíjì aláàtúbà Eh, àwa ò pé a ò ní bẹ kábíyèsí kan mọ́ bínú àmọ́ baálé di mẹ́ta ìtàn adìyẹ adètè ah, ah, eh, àbíbò la ṣe wá fẹ́ ṣe tí àgbà ó rìn ní méjì méjì eh, kábíyèsí. tọ́ba ba lórí ohun gbogbo àmọ́ ìka tọ́ba tọ́ sí mú ẹja fìrin mú ohun tọ́ba tọ́ sí kálukú ẹja fún wọn torí òní kọ́ torí ọ̀la àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ ẹ dákun. ẹ túbà. kábíyèsí ẹ wo ẹtúbá ẹtúbá o gbogbo epo tí èkó wọlé pọpọtà lọ́sẹ̀ tó kọjá nga akó ìlọsẹ kan bẹ gbogbo ẹni bọta gbogbo ẹni bọta gbogbo ẹni bọta kábíyèsí o ọba ń kí gbogbo ẹni bọta ẹ máa lọ ẹ máa lọ ọba ń kí ẹni sùúrù ẹ̀jẹ̀ ló bàbá ọ̀rọ̀. kò káwọn olóyè ọ̀kàndú àjọ kí ló dé dagundagun mi nìkan ní ọ̀nà ọ̀kàndú à èmi ló dé. orí mọ̀ ni ọ̀túnmọ̀ ṣe fún wa. orí orí wo gan-an ló ṣe kábíyèsí tẹ̀ ń pọ́nlé lẹ́ni tó máṣọ tiẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ àfàìmọ̀ kó má fàṣà aláṣọ yá. bíi ti bó o yà gbogbo. ẹni tó ta ìlú tó ti bí lọ́pọ̀ bá a bá gbà á láyè àìfọmọ kó má dáná sun tiwa. Hmm. Hmm. bá a bá gba ìmọ̀dò láyè láti ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ bá a bá gba ọ̀tún láyè pẹ̀lú bó ṣe ń gbẹ̀yìn gbẹbọjẹ́ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ àfàìmọ̀ kó má tàlú ọ̀làjú mọ́ wa lórí. jẹ́ gbogbo. ó kábíyèsí. jọ mọ̀ pé mo ti ń ṣàkíyèsí làákàyè tó wà lọ́rọ̀ rẹ̀ torí kùrùkẹrẹ ọ̀tún láàfin mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ṣeé kó àní bí bá ń bọ̀ báyìí bí gọ̀ǹgọ̀ báwọn ẹ̀ṣọ́ mi bá ní kó mọ̀ wọlé àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀yẹ ń wọlé kábíyèsí lọ́fẹ́ rí mi epo iná ń kábíyèsí rẹ̀ epo iná rẹ̀. bàbá tètè wá gbo dẹ́kun fún kó ló ẹ mọ́ lọ kábàámọ̀ o. bẹ́ẹ̀ni ìyá gbogbo kábíyèsí kí wàá dìwọ́rò máa lè ṣe. jayé o mò ń jayé o ọ̀tún jayé ọ̀làjú o mò ń jayé o èmi ń jayé o mo mò ń jayé o ọ̀tún jayé ọ̀làjú o mò ń jayé o má rìn pálálá àárín pọ́ńdà èmi ń jayé o ọ̀tún jayé o. Yeah! ojú kòkòrò ojú kòkòrò ojú kòkòrò fẹ́ ṣe ìjọkọ̀ abẹ́ kí ni wọ́n gbójúlé tí wọ́n fẹ́ kojú wa ẹrù wo ni wọ́n dì í lẹ̀ tí wọ́n ń pèrò kó wá gbẹ̀rù wọn aláǹgbá wọn tó ń léfùrú kankan kò rí nǹkan kan fòkiri ṣe. jẹ́mi bẹ́ẹ̀ ṣe ṣé wọ́n mọ̀ wípé jíjá bá fẹjú rédà nígbè ní ṣubú ni àní ẹ̀kọ́ lù wọ́n àní ẹjẹ́ kó mọ̀ wípé lẹ́yìn alẹ́ ìgbà tó ń pèlè lẹ́dùnmọ́ rẹ̀ àwa tún ni ẹ pa ẹ gbọ́ wọn lé epo gbẹ fẹ́ sọ ìlú wọn di oko aṣálẹ̀ kálẹ̀ yìí kò. ogun bojú ọ̀nìkọ̀ ìwà lọ́wọ́. bí èèrà bá fi ní pẹ̀lú a máa ń gbẹ̀dà. àwọn alágbà ọ padà wàá fowó rákàrà láti fi jẹ̀kọ ni. àṣebílẹ̀ bá sàn fún wàrà àtòyìn bí ọba rí ìtọ́jú tó péye n tó ń dùn ọ padà wàá kàn ni. <laughs> àlùmọ́nì ilẹ̀ tó ti kún fún àlàáfíà ti fọkànbalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá di ilẹ̀ tí ń sáré kòtókòtó títí a fi lọ já sí kòtò. Ah! 截胡。 gbàbẹ̀ ni mo wá fẹ́ kí wo òrìṣà lùmọ́nì kó wá gbè wá gbogbo oore wa tó ti sí lọ nínú ìlú yìí bí gbà pé oyin sí lọ ní kókó ogi ẹ jọ̀wọ́ òrìṣà lùmọ́nì ẹ wá bá wa mú wá o àwọn ọ̀dọ́ wa bá wa dáa padà wálé o kí wọ́n má dájọ àrèmọ́bọ o òrìṣà yọ̀mọ́fá ó lọ́yẹ̀bọ fún wa a sì gbọ́ rú ẹbọ nínú ìlú àlùmọ́nì a sì rú o ìlú àlùmọ́nì kò gbọ́dọ̀ dàrú o ìlú àlùmọ́nì kò gbọ́dọ̀ bàjẹ́ o tẹ́lẹ̀ eégún bá ń pe eégún rẹ̀ eégún jẹ́ ni o tolórìṣà bá ń pò òrìṣà rẹ̀ òrìṣà jẹ́ ni o ìlú àlùmọ́nì wá pè ọ́ báyìí ìwọ òrìṣà àlùmọ́nì kó wá jẹ́ wa o gbogbo orin wa tó ti sọnù kó wá bẹ̀rẹ̀ sí máa wá wa o ẹ̀yin awo ti rí bẹ́ẹ̀ ẹ̀yin awo bẹ́ẹ̀ lórí ẹ̀yin awo yóò ṣẹ bẹ́ẹ̀. bí mo dúró bí mo wúre. bí àwa ò sa igbá o. bí mo bẹ̀rẹ̀ bí mo wúre. ẹ̀gún ti débi yù ó ṣetán tí yọ ni dídùn náà ló dùn là ń bọ̀ rẹ̀ jẹ́ fọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tílé oge tó gé jẹ. ọ̀yá. Hmm. ṣé ẹ rí gèlè tí mo wé yìí hmm. òun ló ń pè ní ìràwọ̀ ọ̀sán. Ah. ẹ̀ẹ́ ìràwọ̀ ọ̀sán ti ń dẹ́rù bàgbà. bẹ́ẹ̀ ni a ti ẹ̀ gbọ́ pé wọ́n ní nílùú yín ọ̀hún mm. wọ́n ní nǹkan kan tó fi ń gbin nǹkan wọ́n bá gbìn láàárọ̀ báyìí yóò sì wù títí alẹ́. <laughs> Ah, ah, ah. irọ́ ló fi èèyàn pa kí lẹ̀ gbìn láàárọ̀ tí ó wù lálẹ́ irọ́ nìyẹn sẹ́rí lóòótọ́ nǹkan tí wọ́n fi ń gbin nǹkan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá dáko nǹkan tí ó jẹ́ kó wù kíákíá wọ́n ní tó jẹ́ pé kójò mọ́rọ̀ kò ní kú kórùn wá ràn bí iná kò sí ohun tí ó ṣe bẹ́ẹ̀ ni kẹ́ranko gan wá jẹ ewé ara rẹ̀ kílẹ̀ tó mọ́ ìmí ò tì í. irú ọ̀gbìn bẹ́ẹ̀ bá wá ṣèso fún wa tá a bá jẹ́ ṣé ò ní pa á lára. <laughs> kò sí ohun tí ó ṣe yín kódà ara yín ò mọ̀ dán ni. irú aṣọ ìtẹ̀wá wọ̀ yìí tèmi bá fẹ́ rẹ̀ bí ìgbà wo ni wọ́n rí. bíyàn lọ́lá ẹjọ́ fẹ́lá bóyá ọba sì lówó ẹjẹ ó jayé ṣe é rí bẹ́ẹ̀ fún mi lówó lónìí kí òṣùpá kan tó dé ẹ rí aṣọ yín. Ah. Eh, ó dáa gbogbo ohun tá a wá wò ńlẹ̀ yìí kí láfẹ́ yìí ṣe. kẹsẹ̀ má gbó fóònù bẹ́sẹ̀ dọ̀gba ló ń pè ẹ wọ kẹ ẹ wo bó ti rí lẹ́sẹ̀ yín. káwọ sẹsẹ wa. kódà bẹ́ẹ̀ bá wọ kò sí ní tí ó ṣe yín ó yẹ mọ ọwọ ẹ wọ ẹ wọ. tí n bá kélé bẹsẹ̀ báyìí yóò ṣe rẹ́gí lẹ́sẹ̀ mi. báwọn kọ́ báwọn kọ́ ẹ mọ́mọ́ gbé tọ̀tún sósì yìí báwọn kọ́ báwọn kọ́ gbé báyìí báwọn ni ẹ rí pé ó ṣe rẹ́gí bẹ́ẹ̀ bá ti wá wọ̀ kẹ́ mọ́ ẹ ẹ ah, ah. ṣéyàn lè mọ́ fi tẹ̀lẹ̀. ẹ mọ́ fi tẹ̀lẹ̀ bó ṣe wù yín kò sí tí ó ṣe yín. ṣé bó ṣe wà yìí bàbá fi ń tẹ oko nǹkan kò lè ṣe wá. kò sí tí ó gùn yín lẹ́sẹ̀. a lè wọ̀ lórí odò náà. kò sí tí ó ṣe yín. ẹ̀yin èèyàn mi àṣé ọ̀rọ̀ táwọn bàbá wa sọ tán ni kọ́rọ̀ tó dayọ̀ ojú àríkú wọn ò sọ o. Ah, wọ́n sọ pé ẹni tó bá máa ga wọ́n lẹ́sẹ̀ rẹ̀ àti rin nǹkan ti wá yí padà fún ìlú àlùmọ́nì báyìí o àwa là ń fọwọ́ ara wa ṣiṣẹ́ láti ń kéré iṣẹ́ ọwọ́ wa àbí. kò yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ ẹ dákun bá àbájá ara wa gbà lọ́wọ́ iṣẹ́ òun ìyà ta ni ó gbà wá àwọn ọ̀dọ́ tí wọ́n ń fi ojoojúmọ́ pa òwe wípé kàkà kọ́mọ lọ́rọ̀ òfìṣẹ́ wọ̀lú yóò yà àfọjọ́kọ́jọ́ rẹ̀ lẹ́yìn odi gbogbo wọn mọ̀ ti tóòwé wọn pa wọ́n ní ọmọ tó bá sọ ilé nù ó sọ àpò ìyà kọ́. àní kẹ̀tíkẹ̀tí báyìí ni àwọn tí ń bẹ́ ń lu òkè ni wọ́n ń ya wọlé báyìí ẹ̀ńgbò jẹ́ pé ìwà ọ̀làjú tí wọ́n ń wá lọ́ọ̀lú ọ̀làjú gan ti wà lálùmọ́nì ni gbogbo wọn pátá ni wọ́n ti kéré oko wálé kí wọ́n á má wulẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ má jẹun ó ṣe bẹ́ẹ̀ kí wọ́n ó joyè mọ pátán mọ náà tán sílùú òkè ọ̀hún owó tí ọmọ kékeré wọn bá rí kí wọn èrà kà jẹ nígbà táwa tá a wà nílùú àlùmọ́nì náà tí wọ́n bá rí pàǹgbádùn ojú wọn lọ èèyàn kọ́ ni wọ́n sọ fún wọn tí wọ́n wálé bọ́nu ọlá sèyàn bọ́lá. ẹ̀gbọ́n bó wàá lòde àbẹ̀ òde. òde àbẹ̀ o tó bá ti tásìkò lílọ náà láàpù rẹ̀ àṣà ni wọ́n sanyẹ́rù kọ́ dẹ. kò ṣeé ṣe. bẹ́ẹ̀ ti yín rí. Hmm. ṣé tí àwọ̀ wa bá dúdú ṣé ọpọlọ wa gbọ́dọ̀ dúdú ni ṣé ìṣe wa gbọ́dọ̀ dúdú ṣé ìwà wa gbọ́dọ̀ kù díẹ̀ káàtó ni gbogbo mèremère tí a nílò ni Elédùmarè ti fi fún wa àmọ́ kò burú bí a bá rèlú ọ̀hún kò sí tó burú bá a rèlú ọ̀làjú àmọ́ kí a kọ́ ìwà àti ìṣe wọn èyí tí ó wuyì kò bójúmu káṣíwájú ó sọ wá dẹrú kò buyì kún ni kẹ́ni agbójú òkùnlé kó má jẹni àgbà ìfẹ́ lásán ló sọnù ìfẹ́ lásán lohun àlùmọ́nì tá a ṣàfẹ́rí ìfẹ́ tí ó sì mọ́ ló jẹ́ kẹ́yọ ẹnìkan ó dẹ̀bi ti àyà kọ ohun tó tọ́ sí gbogbo ìlú ìfẹ́ lálùmọ́nì àlùmọ́nì ni ìfẹ́ ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò káyé lè rojú lọ́jọ́ gbogbo elédùnmarè ó dọwọ́ rẹ o. ìlórí dánisílà gbé ìlórí dánisílà gbé ìlórí dánisílà gbé ìlórí dánisílà gbé ìlórí dánisílà gbé wọ̀nbíà ìwà ajẹnirun àti ìjẹkújújẹra kájálẹ̀ onílé bọ́tẹ́ni wọ̀nbíà ìwà ajẹnirun àti ìjẹkújújẹra kájálẹ̀ onílé bọ́tẹ́ni káfáni lórí o ká máa tún fọ́dà kún ká lọ́ni lọ́wọ́ gbà ká tún pa wọ́n káfáni lórí o ká máa tún fọ́dà kún ká lọ́ni lọ́wọ́ gbà ká tún pa wọ́n kò dáa yé má dá o kò dáa jẹ́ kó má dá o. ibi orí dá wa tí a fara mọ́. orí dá wa tí là ń gbé. wọ́n ní ta wá. ní ta wá. ní ta wá. ní ta wá. àwa la ní o. àlùmọ́ ní ta wá. àní má kó ta mọ́ o. àlùmọ́ ní ta wá. àwa ta wà nídìí òro. àlùmọ́ ní ta wá. ọ̀jẹ̀ aróró jẹ. àlùmọ́ ní ta wá. àlùmọ́ ní ta wá dànù. àlùmọ́ọ́nì tẹ́ wá wá ní tọrẹ. ẹ má kó tàmọ́ o. àlùmọ́ọ́nì tẹ́ wá.